وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي يتوقف الله أشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما باوا على النبي أتي وصحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyamu. a máa tẹ̀síwájú bí idhnillahi ta'ala nínú al-manzumatul ha'iyya aw al-qasidatul الحائية ابن أبي داود السجستاني رحمه الله رحمة واسعة أو رحمهم الله رحمة واسعة أتباباتهما ولما تباباتهما في الدرس الماضي في الأسبوع الماضي أسأل أو كتبه من tó ní ṣe pẹ̀lú alqasidatu alha'iyya annazim rahimahullah tó kọ́ ní asọ́kọ́ wọn asọ́kú ní àwọn asọ́kọ́ bàbá wọn asọ́kú ní bàbá wọn àti bàbá àtọ́mọ́ ọlọ́ṣíwá ti orí ìmọ̀ àti orí ká fi àlùbáríkà sínú mọ̀ ọlọ́wọ́n bá ṣe fáwọn méjèèjì gbogbo ẹ̀ náà la láti mẹ́nubà. àti wá sáwọn mọ̀kọ́dímọ̀ kan náà nípa al-qasidatul ha'iyya tí bá bá wò ó ta mọ̀ pẹ̀lú àwọn al-qasaid àbí àwọn al-mutul al-manzuma àwọn onímọ̀ máa bismillah ọ̀gọ̀rọ̀ ni ó sì bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulillah àmàrí fi alqasida alhaiya libin abi dawud as-sijistani rahimahullah ààrin tó jọmọ́ bẹ́ẹ̀ àlàyé rẹ̀ níwọ̀n bá ṣókí ó dàbí pa ti mọ́yọ̀ náà wá iṣẹ́ wo ni kọ̀sídà yóò ṣe lára ọmọ kéwú lára wa gẹ́gẹ́ bí tọ́ọ̀lẹ́wọ̀lẹ̀ òun náà ni pé yóò kọ́ wa ní èyí tó lálàáfíà nínú ẹ̀tẹ̀ká inú tí èèyàn máa ń di ọkàn fa ìṣẹ́ ọlọ́run yóò tó wá já mọ̀ nípa àwọn èrò oríkìròrí tó ti wáyé nínú Islam táà gbọ́dọ̀ wá ṣe mọ̀ pé a nílò oríkìròrí tí wá kà wá pẹ̀lú rẹ̀ yóò kàn fi kàn ni pé àwọn ìròyìn náà ló tún padà wá lójú mi ó kàn gbé fèsì ní ìwádìí àwọn ìròyìn àwọn tó ti lọ náà ó làwọn èèyàn tó lọ rí ń jí padà in another dimension ìdí nìyẹn ló fi pàtàkì ká máa gbàgbọ́ irú àwọn kaba yìí ká máa bulẹ̀ sí wá ti ń bọ̀ àwọn tó kọ́kọ́ fẹ́ dàrú lọ́jọ́ àkọ́kọ́ kí làwọn ìròyìn wọn àwọn àfáàn fún wọn létí ìta padà ní wá dúró bí a dúró lé nìyí bò ló ti lọ èyí rò bí àwọn sọ wọn yìí àmọ́ wa tẹ̀síwájú lọ lọ́rùn yìí mo ti ń jẹ́fẹ̀ẹ́ nínú ọ̀rọ̀ ọlọ́mọṣẹ́ àṣọwá kó mẹ́wọ̀ gbogbo dábàá fi ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí kó sàmọ̀ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba àwọn akọ́kọ́ ṣàgbéyẹ̀wò al-baytul awwal wal-baytul thani nínú mùsùlùmí tí ń bẹ lọ́wọ́ kálukú wa àdìkí gbogbo àbíyàtì sí mẹ́mẹ́ sàlátàtún wàsàlátúnà bẹ́ìtàn sàlátàtún wàsàlátúnà bẹ́ìtàn àbá ìkátàlá ìfọ́ra wa ní jòkó tàbá lọ yìí bí kéde nílá tí ní ìdí àlùmọ́jì sọ́tàánì jòkó ẹlẹ́ẹ̀kejì láwà lénìí àwọn bẹ́ẹ̀tù tá a sọ́rọ̀ yìí fúnra wa bí ìdìlá yóò ma wọ arba'una bẹ́ẹ̀tàn arba'una bẹ́ẹ̀tàn a máa fẹ́ bẹ̀rẹ̀ lónìí láti fi albaitu al'awwal قال الناظم رحمه الله قال الناظم رحمه الله بسم الله والصلاة والسلام على رسول oníkọ́lá nazim rahimahullah bismillah wasalaatu wasalaam ala rasulillah iblis bó ṣe bí nazim ló sọ ló sọ kí ni bismillah wasalaatu wasalaam ala tí wọ́n bẹ́ sọ ọjọ́ ọkọ̀ sọ bismillah alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah wa ba'd ọṣẹ́ wa ni faqala nazim rahimahullah àbẹ̀ Hai. Bismillah, wasalaatu wasalaam. Alhamdulillah. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقال الناظم فقال فقال فقال الناظم رحمه الله تمسك هنا هنا تنبيه هنا تنبيه بلون سالي له بلون له سجد أباتي له أما بعد أما gbà á mọ̀ yẹn kó máa ní jàwà kó máa ní máa dá jàwà ìyẹn náà wọ́n pè ní jàwà bu àmà àmà harfu lèṣtìftà abẹ́bí sọ pé àti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi sọ́ ṣe lẹ́yìn ìtawá lẹ́yìn àmà ìwọ̀n ló wá sọ pé fa àlùbáyà lọ́wọ́ abẹ́ lóòótọ́ adíkọ́ olùkọ́ tó wà ṣáàbù a lè ṣe hábùkù fáwọn yẹn a máa ṣe hábùkù ẹ̀ pẹ̀lú tó bá fẹ́ tẹ̀lé ni ní tó fẹ́ tẹ̀lé pé la fẹ́ ṣe hábùkù òun ó wájẹ́ sáàbẹ̀ àtàbẹ̀ ọ̀tàbẹ̀ tó bá ti tẹ̀lé yìí náà yóò tẹ̀lé ìdájọ́ náà ni ala kulli bá tó wá ní amma ba'd tí ó tẹ̀lé ní faqala an kì í ṣe waqala an قاعد قاعد لا تبرد بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقال الناظم رحمه الله تمسك بحبل الله واتبع الهدى ولا تكن بدعيا لعلك تفلح وإن بكتاب. جو دولو يا نعم.

àlùfẹ́tọ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fún wa ní tamassak bi hablillahi wattabi'il huda wala takun bid'iyyan la'allaka tuflihu hadha al-bayt baytun 'azim baytun 'azim àtẹ̀lé orí alákọ̀ọ́kọ́ yìí tóbi gan bí ìgbà tí anáàbìn rahimahullah tán wá lọ kó àìmọye ááyà nínú Al-Qur'an tó àdírẹ́sì ẹni tó pọ̀ oríṣiríṣi àlámọ̀rí nínú Al-Qur'an nígbà tó wá lọ́kọ́ ogun àwáyà ẹ̀ wá ṣàjọ tán ṣàjọ tán ṣàjọ tán ṣàjọ káwá wá gbólóhùn kéékèèké nígbà bá ti wá ń tú gbólóhùn nílẹ̀ yọ kọ̀ọ̀kan kò sí ń tẹ́fẹ́ mọ́ ṣàlàyé tó kọjá àwọn hari il-ayat ọ̀nà ìwé ìtùsùn ولا تك بدعيا قال تمسك بحبل الله تمسك بحبل الله ẹlẹ́rẹ̀ mùsùlùmí tó ń gbọ́ mi tàmásàk bihablillah okùn ọlọ́run gbámú ohun tí wọ́n ní ọgbámú okùn ọba gbọ́ òkun ọlọ́wọ́ ọba mú wàtábì ìlúhùdà wà máa dá wàtábì ìlúhùdà kọ́wá tó tẹ̀lé ìmọ̀nà wà látẹ̀kù bí jẹ ìyàlú látò jẹ́ aládàádálẹ̀ o ìjọ mẹ́lẹ̀ ọ̀nà sọ fún wa báyìí nínú ìjọba ìpè nǹkan mẹ́ta tàmásàkì bí hábìlì òkun ọlọ́wọ́ ọba mú kí watabi ilhuda talentin jaimana kinin jaimana amma wa me wala takubi jiyan majala dadale bawula sini je ala dadale amma wa me igba to wa ka mete ta to ba o ko lowo ba mu tele imana olohun jìnà sí àdádálẹ̀ ọwá ni làálàkà tó fúnlẹ̀ ọ̀ wà láàkẹ́ tó bẹ̀rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé tó bá ti tẹ̀lé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí káàntà mílẹ̀ mọ̀kànlẹ̀ káàntà mílẹ̀ rọjá wà ní pé tó bá dá ìkìyàmọ̀ ti sórí rẹ̀ láyé mbí yìí ọ̀tí sórí rẹ̀ ìdá asbábù najah wal falah thalathatu umur asbábù najah wal falah thalathatu umur ẹgbẹ́ ìbá fẹ́ sórí rẹ̀ ayé àtàlùkìyàmà ọgbẹ̀dọ́ ẹgbẹ́ bá wù òun náà pé á ah, tó bá dìjọ́ gbé àtàlùkìyàmà o nínú àwọn olórí ire mo fẹ́ wà ọjọ́pọ̀ náà gbọ́dọ̀ lọ sọ ọ̀kan mẹ́ta yìí alákọ̀ọ́lẹ̀ pé ta àbẹ̀rẹ̀ wà tábẹ̀ ìrọ̀dá wà látàkùnbẹ̀dẹ̀ kọ́kọ́ general meaning tá kọ́kọ́ fún huwa ikhtisar لكلام الله سبحانه وتعالى في سورة المؤمنون اختصار لكلام الله سبحانه وتعالى في سورة المؤمنون إجازة القرآن إن سورة المؤمنون يوني قرآن chapter 23 كو سورة المؤمنون àmọ́ àwọn òpin ah, àánú súrọ́tù mínú ìtọ́lọ́wọ́ ọba wá kà fún wa ń bẹ́ ó pọ̀ ìtọ́lọ́wọ́ bá pè ní asbabun najah ó ṣe kí ni ó pọ̀ àwọn ogun asbabun najah tọ́lọ́wọ́ bá dárúkọ nìsù a bí ó ṣe kọjá nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àwọn kan nù ìní ọmọ ṣàwọn bíi láì ní ṣe tán lọ́jọ́ ọmọ ká أعوذ بالله من الشيطان يومين يول بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون قد أفلح المؤمنون قال إلي لنسي يقرأ من يوافق ayiwa abẹ́wò asbabul falah wan najah olúwa ní qad aflaha al-mu'minun ó ní àwọn mùmìnì ti jèrè ayiwa ẹ̀kọ́ ọ̀yà kí ni asbab kí ló ṣe wọ́n tọ́bi jèrè àwọn àwọn làwọn mùmìnì ti ń sọ àwọn nǹkan tó ń number one ó láwọn ẹni tó ṣe pé tí wọ́n bá ń kírun wọn kí ni wọ́n máa ń ṣe wọ́n máa ń páyà yẹn ni pé wọ́n á máa kí ìrùn yẹn ní kíkọ́ lọ́wọ́ bá ń rí wọn olùkálà ọ̀pọ̀ ọ̀hún. walladhina hum 'anil lagwi àwọn ẹni tó ṣe pé níjọ́ tó bá ti rí táwọn èèyàn bá ti ń sọ̀sọ́kúsọ tán ti ń hùwà kíwà tí wọ́n ti ń hùwà ìgbọ́sọ́lọ́ ọba lẹ́nu mu'ridun kí làwọn máa ń ṣe wọ́n gun orí kúrò mẹ́wàá ní gbọ́rù nǹkan wàlẹ́bínà òun lè zakẹ́ ti fa ìlú àwọn tó yẹ pé zaka wọn wọn máa ń yọ wọn máa ń mójútó ọ̀nà tí náà mójútó ó ní kan mélòó. wàlẹ́bínà òun lè furú jíhìn hafidun àwọn tó yẹ pé wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn ó ní kan mélòó tí wọ́n bá lo abẹ́ wọn yìí ìlà alá àjùwàjì ó gbọ́dọ̀ jẹ́ pé ìyàwó tí wọ́n fẹ́ ní ṣúrú lọ́ka ìyàwó tí wọ́n ṣe àkàndùnìká tí pé wọ́n kàn rọmọ ọlọ́mọ tí wọ́n ti fi onáàlú ní boyfriend onáàlú ní girlfriend láà الذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم wọ́n ní lo abẹ́ wọn yẹn àbí lórí ìyàwó wọn tí wọ́n so ìdí ẹ̀ àbí tí wọ́n ní kápá ní lórí di mélòó báyẹn mẹ́rin náà láti wà. ọlọ́run tí wọ́n ṣe wọ́n ń lò lórí ìyàwó wọn ni àti ẹrú ẹrú tó ní kápá ní lórí ẹrú kì í ṣọmọ ọ̀dọ́ o ẹrú kì í ṣọmọ kéwu o ẹrú kì í ṣe jínú ẹ nínú kíláàsì o ẹrú náà wí o. ọlọ́run náà tó bá pé ibi tó ń lo ayé wọn sí nìyẹn fa iná ọmọ àwọn tó bá lọ wá míìsì ní ìyàtọ̀ sọ́nà méjèèjì yìí ọlọ́run làwọn yìí olùkọjá àlà pé ọlọ́run ṣe jìnnà ọlọ́run ní girlfriend ọlọ́run ní boyfriend ọlọ́run láwọn yẹn ti lọ wá míìsì míì àwọn tó bá ti wá wá míìsì míì bẹ́ẹ̀ Àwọn ẹgbẹ́ ẹgbẹ́ àwọn àmánà wọn àti àhàì, àdéhùn tí wọ́n bá bá ọlọ́run ọba wa gbé wọn ò mọ̀ sún ọun mọ̀ mójútó dáadáa. Àwọn tàà tún wí tí wọ́n jèrè lọ olùgbàgbọ́ òdodo yìí, alladhina hum ala salawatihim yuhafizun, àwọn tí wọ́n mọ̀ mójútó àwọn ìrun wọn. ọlọ́run láwọn wọn ni làwọn tí wọ́n fẹ́ jogún kí ni wọ́n jogún àwọn làwọn ẹni tí wọ́n fẹ́ jogún àlìjẹ́nà fìrìdáwùs ọlọ́mọ láti gbà nínú àlìjẹ́nà fìrìdáwùs ọlọ́run ti bí ní ẹ̀mí àti lọ́mọ àlìjẹ́nà fìrìdáwùs àwọn ẹ̀ṣẹ́ tá a ṣe láti jọba àlìjẹ́nà fìrìdáwùs ọlọ́mọ tá a fún wa ọlọ́run wọ́n ṣe gbére nínú àyè náà ọlọ́run gbogbo tí wọ́n mẹ́ṣe pátápátá ọlọ́wọ́n bá kà fún wa yìí ó ti wà ní gbogbo àbí àti dáfà yìí kọlọ̀ ìwọ̀n ẹni pọ̀lọ̀ gbogbo táyà yìí táyà yìí kó sínú yìí òun gangan ni bẹ́ẹ̀ yẹn sọ pé a máa ń ta kébè àbẹ̀lẹ̀ ńlá wà látẹ̀kọ̀ bẹ̀rẹ̀ èyí yàrá alákàtọ̀

wàlá tẹkú ẹ̀dẹ̀ ẹ̀yìn mọ́jọ ní bídíà mọ́jẹ́ aládàádálẹ̀ ó ti túnkẹ tí àyà yìí sọ because hablullah almurad bi hablillah níbi orí o náà ni alquran wa sunna almada almada طبعا ردود حبل حبل الله في استعمال الكتاب والسنه القران باب حبل الله títún náà dẹ́gbà Muhammad bá fẹ́ lọ abẹ́lùlọ́ a ń rí pé ọ̀nà bí mẹ́rin náà mọ́n lò sí ọ̀nà bí mélòó ọ̀nà bí mẹ́rin náà mọ́n lò sí àmọ́ ní ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin wọ́n lè lo hablu láyé nígbà míì wọ́n lè lo hablu nígbà míì ó lè túnmọ̀ okùn sánpé òun náà wọ́n ọlọ́mọ aláṣọ ọjọ́ akram ilayhi min habili alwari hablu náà náà lóyìn lakin alimakusud ìbánuwa lẹ́nu hablu lọ alimakusud bí i oníkadì ẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá mú albayanu wa dẹ́ náà sábàtí wọ́n wọ́n hablu lọ ìtumọ̀ ẹlẹ́sẹ̀ ẹjọ́ tí wọ́n lọ bí i hadith alayhi sallallahu alayhi wa sallam nínú hadith Jabir ibn Abdullah ìjọ ànábì lọ hajj wọ́n lọ hajj wọ́n wá fi lóbi iyẹ̀pẹ̀ káàtì tó ti gorí ara wọn tó ti wá dàbí àpáta tó ga sàtìlẹ̀ lè mọ̀sùn ó ní alìmìsá àkọlù ahad sílẹ̀ alìmìsá àkọlù ahad òun náà làdéhùn tá a bọ́ lọ́wọ́ ọba ní sílẹ̀ làdéhùn tá a bọ́ lọ́wọ́ wa nínú ẹ̀ka fẹ́ wa'tasimu bihablillah ọlọ́run ní gbogbo yín ẹ gbá okùn ọlọ́run ọba mú ẹ gbá kí ni mú kí ló kan ọlọ́run al-Qur'an wa sunnah àdìbá tẹ̀lé al-Qur'an tó dúró wípé á ah, láyé tèmi o al-Qur'an ni mo fẹ́ máa tẹ̀lé láyé tèmi o sunnah nẹ́gbàá mo fẹ́ máa tẹ̀lé ẹ sọ fún ẹni bẹ́ẹ̀ pé ó ti ń rin ojú ọ̀nà àti sórí ìrìn díẹ̀ díẹ̀ ẹni pọ́nlọ́wọ́ bá lórí ká méjì fa'tasimu bi hablillahi jami'an ẹgbà òkun ọlọ́wọ́ mú which is al-Qur'an wa mara sunna yẹni al-ahad wal mithaq sábọ́lọ́wọ́ bá wà ní al-Qur'an wa sunna ọlá tí wọ́n gbá al-Qur'an àti sunna mú àwọn ní mójútó qad aflaha alukurani ó kọ́ wa ká máa ṣe lórí inú àbí òní wa ẹ dáhùn mọ. súnà ó kọ́ wa àbí súnà òní kọ́ wa ká gún kúrò níbi ìbàjẹ́ wà látẹ̀kùn bìjẹ̀ ìyà wọn parí náà ó túra wọn àbí òmọ túra wọn àwọn di alukur'ani mú yóò kúrò níbi àdádálẹ̀ àbí òní kúrò àwọn ẹni tó ṣe pé wọ́n máa ń yọ jàká wọn wọ́n máa ń yọ iná àtàmọ́sùkú bí hábìlìlá gbogbo tí àyà yẹn sọ òtìkò sínú tó bí ẹ́ asbáàbù nìfàlà asbáàbù nàjà káàfà káàfún wa yìí gbogbo àwọn mùsùlùmí pàtàkì jùlọ lórí àwọn tó lábàtò lẹ́yìn àwọn tá à ń kọ́ ìmọ̀ tá a jọ mọ kéwú gbogbo ọ̀dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí wa tó bá wá bẹ̀rẹ̀ látòrí òun náà ni yóò wá dọ́dọ̀ àwọn mùsùlùmí tó kù ìyá aláta nù mùsùlùmí tí èso ní kéwú ìyá ẹlẹ́ran nù mùsùlùmí tí èso ní kéwú bàbá ẹlẹ́jà nù mùsùlùmí tí èso ní kéwú gbogbo àwọn mùsùlùmí tó kù náà àwọn náà gbọdọ̀ wá tẹ̀lé wa pé ẹni bá bẹ́ sórí ire o àbíkó ti ìkan mẹ́ta yìí kàmá sàkébè àbẹ ẹlẹ́ ẹ̀rù. mẹ́tẹ̀ẹ̀ta ní asùbábù an-najah wal-madha wal-falah àwájá wọn mú wọn ẹ̀kọ́ kan hablullah ọkọ̀ ọlọ́run ìgbà tó lòun náà sọ fún wọn lọ́nà kùránì pé wa'tasimu bihablillahi jami'an ẹwọ́n tó dìtàn ní kí ló fi dalé wala tafarraqu wọ́n ọba di alkitabu wa sunna mú ìwé nìyẹn ti kọ́kọ́ sórí rẹ̀ ó ti ṣe kí ni jama ó ti sórí rẹ̀ ọlọ́ni láti nínú sórí rẹ̀ ẹni náà ti sórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wá ní pé tí gbogbo mùsùlùmí náà tí wọ́n bá wá ṣe àtọ́bá ní ṣe sọ́bẹ̀ hábìlìlà gbogbo náà ni wọ́n sórí rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wá ní pé ọlọ́wọ́ abikiri kan tẹ̀lé pé wà láà àfàrọ̀ àpò ẹ mọ́ pẹ̀yẹlẹ̀ẹ̀lẹ̀ ìjọ bí ìrìn bá fi dúró sí àlùkìtàbù sunna olúwa rẹ̀ ní pẹ̀yẹlẹ̀ẹ̀lẹ̀ àmì tó jíjọ máa àmì pẹ̀yẹlẹ̀ẹ̀lẹ̀ kí n tó máa ń fa ìpínlẹ̀ lẹ́yẹlẹ̀ òun níjọ́ tá a bá ti ní ẹ̀ẹ́sọ́ ìhàbùlélà ó ọ̀rọ̀ táfà àìsọ fún ìgbà táwọn ìfẹ́ inú ti pọ̀ lásìkò wọn حسب العلامة أبو بكر ابن أبي داود تحسيسان رحمه الله عبد الله بن سليمان nígbà tí wàhálà ti pọ̀ lásìkò wọn ẹgbẹ́ rẹ̀ tí àwọn èèyàn padà ìjọba fi bẹ̀rẹ̀ ní pé ẹjẹ́ sí gbogbo wa kọ́kọ́ fi gbogbo tá fà yìí lẹ̀ gbogbo ìfẹ́nu tó ní kálukú kálẹ̀ gbogbo tó ń jà sí ẹjẹ́ ká fi gbogbo ẹ̀ kálẹ̀ máa pàṣẹ rọ́nà àbáyọ tàmátà tẹ́lẹ̀ ààrẹ ẹlẹ́rìí ولا تكن إلا الله kí ló ní láfà àbí sọ̀rọ̀ yìí fún wa káà bí sọ pútà mọ́ sí àbìlìlà sí fẹ̀rù ẹ̀lọ lásìkò wọn ẹ̀tọ́ ní pọ́lọ̀wọ̀n bá ló sọ bẹ́ẹ̀ pé wà àtẹ́sìmọ̀ bí àbìlìlà ìjẹ̀mí àníwálá ṣẹ́rí ń ta lè kọ́kọ́ fi tákù yapa ẹnu tẹnu àwọn mùsùlùmí ò bá kò lórí nǹkan kan tẹ bá fẹ́ tako ẹ̀ pátápátá tẹfẹ́ lé nǹkan náà lọlẹ̀ yányán tẹfẹ́ kẹnu yín kò lórí nǹkan náà ẹni kó ní kálukú ó ju tiẹ̀ kalẹ̀ tó ní kálukú bá wá ju tiẹ̀ kalẹ̀ kó ní kálukú wá dúró pé ìjókòó tá a fẹ́ tẹ̀lé ó ní hamdulillah olókun ọlọ́run àbá àtọ́kọ́kọ́ ọlọ́run dákun sí ọlọ́run náà okùn láti sánmà tó wà lẹ́lẹ̀ okùn tọ́lọ̀ wọn bá nà sí wa láti tán mọ́ invisible ní kí eṣokùn tá a mọ́ rí lókùn báyìí èyí tó dùn sí wa tó fẹ́ ká dì mú oní Al-Qur'an èyí tó dùn sí wa tó fẹ́ ká dì mú oní sunna dẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó wá jẹ́ sí ẹjọ́ tá a bá ti dì í mú wallahi la natafarraq wala natamazzaq à ní pinyẹlẹyẹlẹ à dẹni mọ fara wa ya kódà à ní mọ yàkàyàkà ara wa báwo mùsùlùmí ti yàkàyàkà ara wa ẹ lọ bó sọ íńtánẹ́ẹ̀tì lẹ́yìn ọba tó ríta rẹ̀ sínú lọ́gbẹ̀ láàrin àwọn mùsùlùmí wọ́n ti yapa ilé ti sọ ilé ilé náà ti sọ ilé ilé náà ti sọ ti ẹ̀bá ilé náà ti wo ti ẹ̀bá ilé náà lóhùn nígbà ilé nígbà òní máa ṣe tó ó ní kálukú wá ń sọ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò jọra wọn tí wọ́n ló bí nǹkan yìí ó ní pé wọ́n tẹ̀lé àyà yẹn wọ́n tẹ̀lé àbùlùmọ̀ a bá rí pé àwọn nǹkan kan sì wá wá o bá ti ń sọ yìí náà o ẹnu àwọn mùsùlùmí sì kò lé lórí o tó láwọn nǹkan tó fẹ́ mú wá pẹ̀lú mùsùlùmí kò lé lórí yẹn ẹlọ́wọ́ nǹkan náà dáadáa ẹ̀rí pé àwọn nǹkan yẹn ipò tó wà nípa àwọn mùsùlùmí ń bẹ̀ wọ́n di okun ọlọ́run ọba mú bẹ̀ níbi tá àti di okun ọlọ́run ọba mú bẹ̀ láti jà jáwò lápèjú inú zuhur mẹ́rin láwọn kọ̀dìrí àmọ́ kí inú zuhur mẹ́rin láwọn kọ̀dìrí àmọ́ kí tó làwọn tìjàníyà mọ́ ń kí tó làwọn tàbílìgì mọ́ ń kí tó làwọn àṣáyírọ̀ mọ́ ń kí tó làwọn alùsùnlẹ̀ mọ́ ń kí tó làwọn sálábí mọ́ ń kí inú àṣẹ tí ó mẹ́rọ làwọn súnfí ń kí kọ̀dìríyà mélòó tìjàníyà mélòó ìṣàdíyà mélòó ṣàdìlíyà mélòó ìgbọ̀nà súnfí mélòó náà kí Ọlọ́yà ni wà rẹ̀. Àti mọ́sánà wọn àṣáyìrọ̀, mẹ́rọ làwọn náà kí àwọn maturidiyya mẹ́rin àwọn náà kí àwọn tẹ̀bílíkì mẹ́rin àwọn náà kí àwọn alùsùnà mẹ́rin àwọn náà kí magrib mẹ́rin gbogbo ọjọ́ ń kí ìṣá mẹ́rin gbogbo ọjọ́ ń kí magrib mẹ́rin gbogbo ọjọ́ ń kí ẹnu magrib mẹ́rin gbogbo ọjọ́ ń kí ó sì pé a rí pé níbi gbogbo àwọn nǹkan yìí ṣé ẹnu wọn yapa àbẹnu wọn kò ẹnu wọn yapa àbẹnu wọn kò ẹjá tó lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá fẹ́ pẹ̀rún lẹ́sìn gbólóhùn tí wọ́n ń lò fi pẹ̀rún ìkankan náà ní àbóyàtọ̀ tí àwọn alùsùn lábẹ́ pẹ̀rún ṣe Allahu akbar náà máa ń wí ní àbí arrahmanu akbar kí máa ń pè Allahu dánú arrahmanu dánú arrahimu dánú nínú gbogbo àwọn ìjọ Islam alẹ́rí jọ̀kọ̀ tó bẹ́ẹ̀ pẹ̀lú kó wá ní arrahimu akbaru rahimu akbaru káà ní kí ló dé àkọlùkẹ́ bá láwù náà ní jẹ́ rahim arrahimu náà sì ní jẹ́ tó rọ́pọ̀ ọlọ́run náà mo ti ń ké ìsí ìgbé tuntun wa tẹ́rẹ́ amẹ́lọ ń bá àwọn mùsùlùmí àti ìyapa ẹ̀rú ṣe hábùrù láì náà máa ń dì mú ní àdúgbò ṣe fi ẹ̀lọ́tọ̀ ẹ̀ sọ̀rọ̀ mọ́jọ̀ mọ́ kálukú ṣe fi ẹ̀lọ́tọ̀ àdúgbò sọ̀bá ìwà lè mọ̀sá àkọọ́lẹ̀ gbé wá fún alátọ̀tà lẹ́gbọ̀ Muhammad sọ̀rọ̀ àrẹ àdúgbò sọ̀bá ìwà lè mọ̀sá àti bára àwọn tó ń jòkó tó ń ṣe fi ẹ̀lọ́tọ̀ kí ló tẹ̀lé o hábùrù ẹ̀dùbá nàbí àtàwọn sọ̀hábà rẹ̀ ti mọ́ ń fi láàárọ̀ kálukú wọn jòkó sáàyè wọn wọn sì mọ̀ ṣe àtà kí táwọn sọ̀hábà ń ṣetá lẹ́nu jù ìgbà táwọn fún dídé táwọn gbé mi rìkẹ́ tán tóbi láti ìrọ̀lẹ́ kálukú jòkó wọn ṣètò wọn àwọn dé wọ́n pè kan ní wàbífà wọ́n ṣe wàbífà wọ́n ṣe láàrín ṣe gbogbo ẹ̀ ló tẹ̀lé wọn lórí ẹ̀ ṣe gbogbo ẹ̀ ló tẹ̀lé wọn lórí ẹ̀ ọba tó gbé wà sí fàdébí pé irọ́ atúgbọ́dọ̀ mọ́ sí aṣọ funfun sórí rẹ̀ tí wá àárín ara wa aṣọ funfun yìí ni gbogbo wa gbọ́dọ̀ wá sọ̀ láǹdí ẹ̀ láti máa pariwo rárá ìlàlá ìlàlá ìlàlá ìlàlá tí ó gbọ́ mùsùlùmí ló ṣe bẹ́ẹ̀ tí ó gbọ́ mùsùlùmí ni àwọn náà tó wá ń tásọ funfun ìbéèrè wa ń lọ pé ah, aṣọ funfun tẹ̀ ń tẹ ìdílé tẹ̀ já funfun bàtà àwọn kan máa dáhùn nínú àkàn ah, ń tẹ lásán náà ni àwọn yóò àwọn tó lẹ́jú ló wọn nù ìgbà tí ẹ̀rù ti bà wọ́n pẹ̀lú táwọn èèyàn fún wọn léṣe kọ́nà tó tọ́jú ní wọ́n wá ní kíní aṣọ funfun tá ń kẹ́ ibẹ̀ là máa ń gbàlejò ànẹ́bì torí pé tá a bá ti bẹ̀rẹ̀ wà ní ifá ànẹ́bì bọ̀nù káànẹ́bì bá wá dé bó ní òwá jòkó láàrin wa ó gbọ́dọ̀ níbi tí yóò jòkó sí orí aṣọ funfun yìí ibẹ̀ ní kíní o ibẹ̀ ni yóò jòkó wọ́n ní dínú táwọn ṣe ń tẹ́ aṣọ funfun ànẹ́bì èwo tí ń bẹ́ mọ̀ dínà ẹ̀wọ̀n náà bẹ̀ Mádínà àbá nẹ́bì tí ń tẹ́lá dúgbò tí ọ̀dàdá ìbára nẹ́bì tó wọ́dọ̀ tí ẹ wá wo ilé ibi tẹ́ ti mọ́ sí wà sí ìfàun lójúmọ́ ni lásìkò mọ́jú nìkan náà nílẹ̀ Yorùbá nìkan ọmọ ibi tẹ́ ti ṣe tí gbogbo iná àti okú òlékò yìí yóò sì dé bàdàn náà láàrin mọ́jú ìlú náà yóò kú omi náà yóò tún lé lọ ní ó kú lọ ní ó tún lọ lẹ̀ Haúsá ó kú tẹ́lọ tí ṣe wà sí ìfàun náà nù tí gbogbo ọbẹ̀ là nẹ́bì ó dé ọ̀rọ̀ nípadà dìjà yóò dìjà ẹ̀ dáhùn mọ́ ó dáríwó àbí ò dáríwó àwọn mùsùlùmí ya para wọn lórí àbọ̀n ya para wọn lórí ẹ̀ kí ló fà á ni pé àtẹ̀lé hablullah níbi ọ̀rọ̀ kálàbẹ́ tẹ̀lé hablullah ìsọfún ní túbí pé aṣọ funfun rẹ̀ kò lẹ̀ ìjọba kọ́lọ́kọ̀ọ́ba ni a máa ṣe lẹ́ ó ní òun ọba ìjọba pàdánù ni a máa ṣe lẹ́ ó ní òun ọba ó yá ìwọ náà aṣọ funfun rẹ̀ kò lẹ̀ ẹni ẹ kò wá bá ọ̀sẹ̀ pẹ́jẹ́ àníwọ̀ sáfì ẹ̀ kápò lẹ̀ túbọ̀ tí lọ́lọ́wọ̀ ní a máa ṣe ànábì ló sì ní ká máa ṣe inóbi ìròyìn àwọn olùgbàwòdó sí wálẹ̀ sí ìrànwọ́ máa lè lágúwí mo rí dú àwọn nǹkan tí nǹkan táwọn èèyàn bá gbélẹ̀ wọ́n máa ń kú omi ẹni ọ̀rọ̀ kọ́rọ̀ wọ́n máa ń kú omi kú òbí o àwájá yìí máa jẹ́ ó ní sùn fi wá kú omi kó kásọ̀ ní kókó nílẹ̀ kó wá padà síbi àbùkárù sọ̀bá wàlùmọ̀sà ọ̀dọ̀ bí yà kú omi àtàdé fún tìjàníyà kú mẹ́ nàṣàbàdíyà kú mẹ́ tàbílíyà oríkàlùkù wà kú mẹ́ àwa padà síbi àfikàrù sọ̀bá wàlìmọ̀sá àrò owó padà dàbẹ́nu wá ti kò níbi irun àbí òní dàbẹ́ ajẹ́ sí asbab táà fi ń pín òun ni àìtẹ̀lọ́rọ̀ lọ́wọ́ báyìí òun làfáà àdúrà ọkọ̀ pè wá síbẹ̀ pé gbogbo ìyapa irú bídíà táwọn rí irú àwọn ẹ̀ à ń padà bọ́ abẹ́rẹ̀ sí ní sọ àwọn àdádálẹ̀ níbi tó dáwà lálẹ́ nínú Islam títí ta bá wẹ̀ pa fẹ́ ibi làkúrò mẹ́ àkọ́kọ́ ń ta gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ní pẹ́jà lọ́gbà ọ̀kan náà bá àmọ́ ẹlẹ́ hadith anabi wa muhammad anabi ti máa tó lé ọkùnrin sí ọ̀hún ẹjọ́ òṣèlú àti wọ́n tí a kúrẹ̀ ọkùnrin ọ̀dẹ́ àdùkọ̀yún lọ́wọ́ kúrẹ̀ ọkùnrin ọ̀dẹ́ ọ̀hún anabi ti wá mọ ìyá apá inú tó lè padà ṣẹlẹ̀ ó ti ṣe kí ni ó ti mọ ìyá apá inú tó lè padà ṣẹlẹ̀ ẹ máa wúta anabi fún wa ní solution o àfa náà fi kíkí ní òsì solution lè bẹ́ẹ̀ tù yìí gbogbo táwọn rí kò sí ní tó fà á ọlá apá àti ju hábùlù náà ìkàlẹ̀ ní àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó nípa innahu man ya'ish minkum adísáró bí ní ọmọ pẹ̀lú sí ní àìfọ́dẹ̀ máa rújú ẹ̀ fa innahu man ya'ish arábìnrin ẹnikẹ́ni tó bá lóṣẹ̀ ní díẹ̀ nínú yìí tó ló kí ni ó tẹ́mi rẹ̀ gùn àlòlẹ̀ ayé arábìnrin fàṣàyàrọ̀ kìláfà ń tẹ̀sẹ̀ hadithi na hadithi wa al-Irbad ibn Sa'id wọ́n ní bọ́rọ̀ tí ń bọ̀ kúrò rẹ̀ tẹ̀ sí bọ̀ gẹ̀lẹ̀ pé wọ́n ní wa'adana Rasulullah sallallahu alaihi wa sallam maw'izatan baligha ó ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wa sallam ó ṣe wáàsí baligha wáàsí ọ̀hún tó gbogbo ó ní wáàsí zarafat minha al-uyun ojú àwọn èèyàn ń ta

àwọn tó wá jẹ lórí lẹ́yìn lórí tí ẹ̀ bá ti fún wàhálà sí ayé ẹgbẹ́ sún wọlé nù ìtẹ̀lé wọn. wọ́n làwọn ìta àmọ́ra aleikum àbẹ̀ kò bá jẹ́ pé tó padà jẹ lórí lẹ́yìn lórí lásán ni. ọwọ́ àná ó yàrá anábì ló máa rí apá irun tí ó pọ̀ láàrin àlè ọmọ yìí subhanallah àbífì yìí min ajaib kalam rasulillah sallallahu alaihi wasallam mu'jiz alábi ni ẹ máa rí apá inú iléyàdé alọ́run ní ṣúfí iléyàdé alọ́run ní tẹ̀bílígì iléyàdé alọ́run ní ìkwánu simon iléyàdé alọ́run ní alùsùnà iléyàdé alọ́run ní sàlàfí iléyàdé alọ́run sàlàfíà jìyàlíyà iléyàdé òun sàlàfíà fẹ̀rẹ̀míyà alùpùpù ṣáàdé lórí ti ti nǹkan alábi ilẹ̀ bá ti wá rí bẹ́ẹ̀ ní bá fẹ́ وسنة الخلفاء الراشدين المهديين من بعد أنا بن توكو تاكا ما وقعتي فعليكم بسنة سنة مي لنا ميتم بالسنة ويوم الله وسنة الخلفاء الراشدين المهديين ìlànà àwọn tó dẹ̀rọ lédè ní àwọn ẹni ìmọ̀nà tí wọ́n mọ̀nà dáadáa ìlànà wọn náà ò dọ̀wọ́ mímbà àbí àwọn tí ó pàwọn ni wó padà máa ẹlẹ́yìn tèmi tí mi bá lọ́tọ́ ọ̀nàbí ni kàmẹ́sàkù bí ha ṣùgbọ́n ìlànà mi yìí àti ìlànà àwọn tí ó wà lẹ́yìn mi yìí anábì ni ẹgbà mú dáadáa wà á dù alẹ́yìn ha ìnáwà àbí ni kódà ẹ̀yìn ọ̀gàn báyìí ni ẹ fi dá ìlànà mímú kéṣe pé yín báyìí gẹ́gẹ́ ló ń sọ fíṣíkálì tó dé lánàá jẹ́ nǹkan mọ́ fojú rí káwà ní èdè wáyé gbà ní ti sọ ni pé ní tẹ́ ní ìbá dì mú kò sí tó lè jàgbà lọ́wọ́ ẹ̀ èyí kò lámọ́ fi mú nǹkan dání sọ̀rọ̀ ti ní nǹkan ìmú tí wọ́n náà máa mú lánàá mi dání ìmú pé kò sí táwọn èèyàn ò bá sọ wà á tàwọn àti ń táàbì náà ti sáà ṣe ní ìlú orí kò lẹ̀ níbẹ̀ yẹn gan ìṣàrọ̀ kan bẹ́ẹ̀ bẹ̀ fún wa ìṣàrọ̀ yẹn pé ìlànà ohun tó ń sọ yìí àwọn nǹkan tó ń fẹ́ mọ́ já àgbà lọ́wọ́ o kí lànà yẹn lè má bọ́ mọ́ wa lọ́wọ́ eyín ọ̀gàn ni ká ti dì í mú ká lè má ju lànà yẹn lẹ̀ ìlànà náà bí fìtínà pọ̀ láti fún àbí ìtínà pọ̀ fìtínà pọ̀ ọ̀tọ̀ làwọn tí ó fi ọ́ sí ẹ̀yẹ ọ̀tọ̀ làwọn tí ó mọ̀ gbọ́ torí ẹ̀ ọ̀tọ̀ làwọn tí ó pé wọ́n tún máa hàn lè mọ̀ nítorí ẹ̀ ọ àwọn o fún ara rẹ̀ ni wọ́n ní ọdún mọ̀ fi mọ̀ gbọ́lẹ̀ kò ní wọ́n lára ò ìbí ìtàjẹ́ ló wà lè wà bọ́ pé ah, ṣé kò mọ̀ yún ẹni ṣe mú sunkún jẹ ọlọ́dọ́ so àwọn nǹkan tó mọ̀ rí àwọn nǹkan tí wọ́n mọ̀ fi pè ọ́ lọ bí kọ́ jù lánàá lẹ́lẹ̀ obìnrin tó lò dìbà tó tẹ̀lé lọ sí ẹni o ẹni tí ó o kò o kódà kò o orú òmú o tó sọ àwọn akájá ah, inú òrùn ilẹ̀ tó ni dákùn ìwọ́rí kó lágùn ni ṣèbí ká ló jẹ lágùn rárá ní à ah, ọlọ́jà ìdíkẹ́ ńlágùn kí ní jẹ wọ̀ ni ṣùgbọ́n ọ̀rí kéèyàn làágùn ọ̀rí kéèyàn máa complain ọ̀rí kó máa lọ́pọ̀ bá ní ah, kó máa fa jìlúbàbù ọmọ rẹ̀ kí n ti ẹ láti máa sọ fún pé sóòrù òkè mú yín ni sọmọ̀túnmọ̀ nǹkan òní kí n tá lẹ́bí sọ nìyẹn àwọn nǹkan tó wà tí a mọ challenge authority ìfẹ́ dúró tí a mẹ́ta fẹ́ dúró sí àwọn nǹkan yẹn tó bá ti wá ń ṣẹlẹ̀ nígbà wo máa wá sí ni pé àádùn àlẹ́ nílá wa jù àwọn wa jẹ́ ìlànà náà bí mú dáadáa kò sí wa tẹ́gùn tó lè fẹ́ ìyìn kò mẹ́ kò sí wa ní oúnjẹ lè pa ìyìn kò mẹ́ kò sí ru yẹ̀yẹ́ tẹ́ lè fi mí ṣe ìyìn ṣe kíni ìyìn a máa di ìlànà yẹn mú orí ìlànà yẹn là wá wà títí fáá anábìjẹ padà rò nírú àwọn tó bá rí báyìí náà anábìjẹ látàzá lùtọ̀ ìfàtún min ummati ala al-haqqi zahirin anábìjẹ àwọn èèyàn kan wà nínú àwọn àlè orí òdodo tí mo mú wáyé làwọn bá wà láyé tó rọrùn mẹ́nu kọjá làwọn kò sí láwọn èèyàn bá ṣe jẹ kí wọ́n ṣe yẹ̀yẹ́ tó wà níjọ́ àfẹ́ṣà wọn ọdún bí wọ́n ṣe yẹ̀yẹ́ gan kó dà àwọn tó padà wá sọ yẹ̀yẹ́ òdọ́lá àwọn tó padà máa rẹ̀ níwájú bí wọ́n ṣe yẹ̀yẹ́ àdá àdínkù òdìsún náà yìí torí àwọn nǹkan tí ó fẹ́ léyẹ̀ kú níbi ìlànà lẹ́nu yẹn pọ̀ anábìwọ́n ní fa وسنة الخلفاء الراشدين المهديين من بعد تمسكوا بها وعبدوا عليها بالنواجذ نواه أنا بني وإياكم ọ̀rọ̀ tèmi mo sọ́lẹ̀ yóò wá sọ́ra fún kìíní kan sílà náà bí náà sọ́ra fún wa muhdathatil umur àwọn táwọn yóò mọ̀ dálẹ̀ ìṣọ́ra àdádálẹ̀ táwọn yóò mọ̀ ìfọ́ra wọn gbé kalẹ̀ ìṣọ́ra fún wọn anábì ní ìdí tí mo ní ẹ̀ṣọ́ra fáwọn àdádálẹ̀ ní pé fa inna kulla muhdathatin bid'ah àwọn àdádálẹ̀ táwọn yóò mọ̀ dálẹ̀ yìí bíbí àlókọ rẹ̀ wa kulla bid'atin dalalah gbogbo tí bá ti jẹ́ àdádálẹ̀ ń bí ọ̀nà ẹ̀sìn yìí mọ̀ pé kèé sojú ọ̀nà kí nìkan náà ìṣìnà ni because ká lójú ọ̀nà bá ní anábì ó ti tọ́ka rẹ̀ fún wa kọ̀tọ́lá padà dálẹ̀ òfin ṣe ojú ọ̀nà kí láwọn padà dálẹ̀ jẹ̀mọ́ ìsìnà yẹn ti sìnà ẹni tó bá ti rí tó ti ń ṣe àdádálẹ̀ àbí tó ń tọ́là ní àdádálẹ̀ rú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kí ni ẹ ti sìnà wọ́n làbá yẹn ti ń sọ fún wa síbi ààbẹ̀ ẹlẹ̀ ẹ̀lá wà á ẹ̀ ẹ̀lá wà á níjọ́ táwọn mùsùlùmí bá lè dúró lórí dáàlẹ́rì mú wá àláyà àdéyà pa irun mọ́ ìyẹn dẹ̀lẹ̀ yóò fi jèrè níjọ́ gbé ìdàkì yàrá torí pé níjọ́ bí èèyàn bá ti ń bìlí bó o lè tẹ̀lé lánàá míì òun lè tẹ̀ lójú ọ̀nà míì olúwa rẹ̀ ṣe tán láti ṣìnà nínú hadith kan anábì tó tún ọ̀rọ̀ yìí sọ fún wa ìṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam ó ní inna allaha yarda lakum salatan ó ní nǹkan mẹ́ta kan bẹ ọlọ́run ọba yọ́nú ṣe fún yín ẹ bá lè máa ṣe sí lọ́run ìyọ̀ ọlọ́run bó sì mọ̀ jọ́ lóṣẹ̀yìn náà kí ni nǹkan àkọ́kọ́ à ń ta àbùdú kó ṣe pé mọ̀ jọ́sìn fọ́lọ̀ wà láà tó ṣe kò rí ṣe ìhà ẹ̀jìnà sọ́lọ́ ìwádìí sí bá wúrogún ìdíbáyìí ẹgbẹ́ ó ti buwọ́dà lọ́pọ̀ sí ló fún wa nìyẹn ọlọ́run yọ́nú sí ẹ máa tẹ̀lé tiẹ̀ ẹ máa jọ́sìn fún nìkan ṣoṣo ó wá kó yọ ìwò nìyẹn wala tushriku bihi ẹ má bá wúrogún so èyí tó fẹ́ ni pé òun nìkan nìkan ẹ máa sùn èyí tó fẹ́ ni pé ẹ má bá wúrogún ọ̀tún wani ìpínlẹ̀ kejì tọ́lọ̀ tó yọnu sí fún wa an ta'tasimu bihablillahi jami'an bákan kí gbogbo yín wá gbá okùn ọlọ́run ọba mú kí ló kọ ọlọ́run jọmọ́ alìkìtàbù wọ́sọ̀nà kí wá ọlọ́run wá kóbi wa tẹ́ẹ̀ bá ti lọ gbá okùn ọlọ́run ọba mú àbí kí ni yóò ṣẹlẹ̀ tẹ́ẹ̀ bá ti gbá okùn ọlọ́run ọba mú wala tafarraqu ẹ má pín yẹlẹyẹlẹ sẹ́yìn jẹ́ kí yọ́ tí yóò bá ti jọ́ sí fọ́lọ̀ nìkan ṣoṣo kí ni yóò ṣẹlẹ̀ sẹ́ni náà yóò mọ̀ jọ́ sí mọ̀ kan ló ìjọ́ tí yóò bá ti lọ di okùn ọlọ́run ọba mú kí ni yóò ṣẹlẹ̀ sẹ́ni náà yatafarraq yóò mọ̀ sí ti ẹ̀lọ́tọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé wa antu nasihu man wallahu Allahu amrakum ẹtù wa máa sọ àsọọ́lẹ̀ ẹni tí ọlọ́run ọba bá gbé àlámàrí rí lórí tẹ́mọ́rí kẹ́ ṣe dáadáa pẹ̀lú wọn àwọn onú al-umara wal-ulama àwọn olórí àti àwọn onímọ̀ wa tí wọ́n bá jẹ́ àwọn aláṣẹ wa àṣẹ tí wọ́n bá pa fún wa àmọ́ wa ti kí ni àmọ̀ tẹ̀lé tá a bá lè tẹ̀lé lánàá mẹ́tẹ̀ẹ̀ta yìí aláyọ̀ àníyàpá ẹnu inú sórọ́tù alẹ́ imran sórọ́tù alẹ́ imran quran chapter three aya one two oh five aya one what one oh five níjọ́ ni yóò lọ aya one oh five ìwọ náà jọ́ yẹn aya 105 ẹ̀dì wà ló wá sọ fún wa pé ẹ̀yìn méjì ọjọ́ náà ìwọ Yusuf àti ọjọ́ ìwọ̀n mẹ́ Allah subhanahu wa ta'ala sọ fún wa pé wala takunu kalladhina tafarraqu ẹ má lọ dàbí àwọn kan ẹ má lọ dàbí àwọn ọ̀tọ́ àwọn owó alẹ́bíìnà ẹmọ́dàbí àwọn ẹni tó ṣe pé àfọ́rọ̀kù wọn ya pàrà ara wọn wọn gbọ́sílá ọlẹ́nu wọn ọlọ́run wọ́nà àwọn mùsùlùmí kámọ́dàbí wọn ẹ máa wò kí ló jẹ́ padà tàbẹ́ wàkálàfù àfọ́rọ̀kù wọ́pẹ́yẹrẹyẹrẹ wàkálàfù wọ́n ya lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ọlọ́run tó kí ẹ̀ tí wá bá wọn àlàyé ọ̀rọ̀ tí wá bá wọn ẹgbẹ́ mi wá tẹ̀lé àlàyé ọ̀rọ̀ ọlọ́run hàn wá tẹ̀lé àìtẹ̀lé àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn tó wájẹ́ pé padà bí kéta fárọ́kù ọba pé yẹlẹyẹlẹ wà kálàfù wọ́n ti ṣe kí ni ọ̀yà pa ẹnu. ọlọ́run láwọn tó rí báyìí láhùn àdáàbọ̀n àbẹ̀ ìyá ẹlẹ́ta ìlérò ìyá ńlá òní yóò jẹ wọn ọlọ́mọ bí àjẹ́ nìkan kan wa ìran tí a bá fẹ́ mọ̀nà a fẹ́ ṣe islam ìrẹ́tọ́ ọjọ́ ọmọ kéwú kọ́kọ́ kàn ọ́ pípé nínú ẹni sádánwò ìfẹ́ ló máa ń kàn òun náà làwọn tó máa ń wà ní kéwú òun ni a bìlíìbù pé mo ti gbọ́rọ̀ ọlọ́run yé èmi náà lè ṣe báyìí òun náà máa mú òfin ní ọ̀tá ara rẹ̀ wá òun náà mú kí ni wá ọlọ́run sọ báyìí èmi náà sọ báyìí ẹni máa di pé àwọn ẹni tí wọ́n máa ń sábà yapa ẹnu wọ́n sì máa ń dá wàhálà alẹ́ yóò fẹ́ púrùwà rẹ̀ ni èmi mo sọ báyìí táà ní wọ́ títí ẹjú gbogbo àjọ tẹ̀lé ní tani kàlámù mẹ́rin kàlámù wáyé wọ́rọ̀ sóòlì ọjọ́ bí ẹ̀kọ́ bá ti gbére ẹ̀ka lẹ̀kọ́rọ̀ tó lẹ́gbọ̀rọ̀ tẹ̀lé yóò bí apá inú ìgbọ́dọ̀ ò lé ní káàkiri tọ́lọ́wọ́ bá lẹ̀ káwá tẹ̀lé sí ẹ̀ ẹ̀wọ̀n ìgbà tí kan jáde ló ní ìtò ní ẹ́ èyí kéyìí tó ń bá ti bá sọ̀rọ̀ tó bá takò mí ọ̀yọ́ wọ́ kí ni ó wọ́ á ní wọ́n náà lè takò ẹ́ tẹ́bí wọ́n náà takò àwọn èèyàn kan ẹni gbọ́dọ̀ lọ́sọ pé ọ̀nà kírò iṣẹ́ iná àìláńlá sí kọ ọ̀rọ̀ táwọn olórin jàìlíyà àwọn olórin gbà tọ́ọ̀ sí ìmọ̀ ìsìláàmù tí láká ìwò pé lọ́sọ ọ̀rọ̀

ọlọ́run ní káà ní kọ́mọ̀tàkù ọ̀rọ̀ anẹ́bì ní káà ní káàkiri ọdún kínú kọ́mọ̀tàkù àmọ́ ọ̀rọ̀ èèyàn kò tí ipò tó lè wà átàkùọ́ tó tó bá ti wá sọ̀rọ̀ tí ẹ tí ìṣọ́ ọ̀rọ̀ lọ yàpá inú meanwhile nítọ́lọ́ ń lè ká tẹ̀lé ni wà àtẹ́sí mú bi alákùnlé ha láti lè sórí ire wa láti lè tọ́ ìlànà ilé yìí tó tọ́ tó yẹ kí a máa bá mùsùlùmí yẹ níbi ọtí mùsùlùmí ó gbámú dáadáa òun ni kó gbá kí ni mújọba hablullah sofa alika yóò alì mùsùlùmí bàálíkà yà tálibal ilm wọ́n tó wà lójú ọ̀nà mọ̀ ìwọ ni ṣèyí tọ́ọ̀nù fẹ́ lò fi ṣe àwọn èèyàn lọ́nà wọ́n ní ṣètọ́nù pẹ̀lú fi ṣí àwọn èèyàn lọ́nà àsìkò tí àwọn àlùkò àwa tí wọ́n kọ́ sí ànáàdù rahima Allah àsìkò tí wọ́n kọ́ orí yìí àwọn èèyàn tí wọ́n sọ nígbà náà àwọn náà kílèmù ìmọ̀ ni wọ́n kílèmù kí ni jọmọ́ ìmọ̀ àwọn afọ àwa dé àwọn abẹ́ tó ṣe bínú àbídáwúdà sì jẹ́ sáà àmọ́ kí láàbì tún ṣe wà bẹ̀rẹ̀ pé ta mọ́sá tó lè ààrẹ ẹlẹ́ wà látẹ́kù lẹ́dẹ̀ èyà ẹ̀rọ̀kọ́ ni ta mọ́sá pé hábìlì náà àti alhábìlì láìlẹ̀ alìkìtàbù wà máa rá وثاني واتبع الهدى واتبع الهدى كن تلي منو لكني ايمانا ايمانا ان جرب العلامه ابن قيم الجوزيه رحمه الله من شفاء العليم أني تنتني الهداية إيمانا أني من جيني فيه لا تجمع méjì wọ́n ní kan hidayatun àmà hidayatun àmà ìmọ̀nà kan bẹ ìmọ̀nà tó kálé kakú ni ọlọ́wọ́n bá ṣe fún gbogbo ẹ̀dá irú mọ̀nà ó ní ẹ ìmọ̀nà bóníkálukú ó ṣe máa wà ìmọ̀nà adìẹ ìdáyà tó náà àmà ìmẹ́lára díẹ̀ ìmẹ́lára kí ni akọ adìẹ àti abo adìẹ wọ́n bá fẹ́ súnmọ́ra wọn tí ó fi di pé wọ́n yí ní máa ń ìmọ̀nà ọlọ́run ní bẹ lára ni ó ìmọ̀nà ọlọ́run ní bẹ ní ara ajá ara wọn ejò báwọn náà fi ń ṣe tí wọ́n ìmọ̀nà ọlọ́ ní bẹ ní ara wọn lọ́wọ́rọ̀ ajá fẹ́ jẹun adìẹ jẹun màálù jẹun ẹranko wà mẹ́ranko kọ́ ní ogun kí láti máa ń jẹ́ ó fẹ́ ló gbé báyìí ọbọ ẹranko ní àbẹ́ ẹranko kọ́ bọ́ọ̀lù ọmọ múdíkà fi mọ̀ náà yẹn ní hidayatun àmà àwọn jíní tí wọ́n tambolo bí tambolo ṣe máa ń jẹun oyè tambolo wọn ní láti máa kọ́ wọn tí a fi mọ̀ pé báyìí lè yẹn ṣe máa jẹun báyìí lè yẹn ṣe máa yàgbẹ́ báyìí lè yẹn ṣe máa tọ̀ báyìí lè yẹn ṣe máa rìn ìran ìlànà tó sì jọ mọ́ fi rìn wárí kó jọra wọn ẹ̀wà láwọ èèyàn náà àwa náà ní ìdáyà tó ń àmà kí la máa mọ̀ tó bá sáà máa pé á ah, ìtàn ló ń gbọ̀n wá kí ní kan la máa rí ìmọ̀nà ọlọ́run ló dára wa níbẹ̀ kí ní kan ló máa ṣe wá la máa pé á ah, èyí tó ń ṣe mí ìjẹ́ ló ń gbọ̀n mí kìí ṣe ìtàn kí ló wà lára gbogbo àrí jọmọ́ hidayatun amma alálábọ̀tí ìlú pẹ́yìn tí ìdúrà ìmọ̀ ọ̀lá àwọn mìíràn kejì ní hidayatun khassa hidayatun ẹ̀pẹ̀ kí ó jọmọ́ hidayatun ìmọ̀nà ní ìwà ń bẹ ìyẹn special tó wà ní nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ìkannú ẹ̀ làfáà fi bá aṣọ́rọ̀ ní gbogbo táǹkà látàrọ̀ torí ìdáyà tó bá ní wà tẹ́bì ìlúhúdà kéèṣe ìtẹ́bì ìlúhúdà ìdáyà tán àmà ti tara gbogbo ìbáfẹ́yàwó tó bá dọ́dọ̀ ìyàwó gbóò sí ní first night ìmọ̀ yẹn ọlọ́run wá ti bí o fi gbogbo wa bóò ní wá ṣe mọ̀ tó ké ara ẹ ti ń béèrè fún pé kí ní ìtìyá ìmọ̀ yẹn ọlọ́run ti fi sára gbogbo wa ìyẹn ni ìdáyà tó ń so wà tẹ́lẹ̀ ìlòwúdà yìí ìdáyà tó ń kọ́ àṣọ ìran mẹ́ta lòun náà ìran gbogbo ẹ̀kọ́ ní ìdáyà àti káàsá léèrè alókún sí jọmọ́ mẹ́ta alákọ̀ọ́kọ́ ìdáyàtú ìrṣà ìdáyàtú ìrṣà tí bá bí ìlọ́wọ̀ rẹ̀ tó ọba ma wàhálà ní fún ọmọ bá ilẹ̀ bèèrè gọ́ọ̀mí tó ọba ti ma ìdáyàtú ìrṣà àmọ́ ara wọn fàwa ìdí àmọ́ kọjá àmọ́ jọ́ tiẹ̀ kalẹ̀ àbíjọ́pọ̀ lọ yìí bí i pé ọ̀dí ibi jí lọ́la ọlọ́mọ bí i gbogbo ẹ̀ mọ́lẹ̀ ní tó sì bí dágbára ní pé wọn náà mọ̀kànlẹ̀ pàdé ẹ̀ lójú ọ̀nà àárọ̀ ìlú dábì aṣọ pé ìdárayá kúsù méjì kọ́ọ̀sọ̀ tó wà áàmà bá ní kọ́ọ̀sọ̀ kọ́ mẹ́tẹ̀ẹ̀ta ìdápadà ọkọ̀ méjì ìdárayá hidayatu tawjihin wa irshad ọjọ́gbọ́n ní hidayatu irshad hidayatu tawjihin wa madha wa irshad ìyẹn ni ìdáyà kọ́lọ̀wọ̀ ọba ó tọ́ka wa ẹ máa kírun ẹ máa gbààwẹ̀ ẹ máa yọ zàká ẹ máa lọ hajj wà á tẹ́sí lórí hablillahi jami'a ẹbí okùn ìgbà náà wà mú wà látàfàrọ́kù ẹ má pẹ̀yẹ lẹ́yẹlẹ ẹ má ṣe tawjihin wa madha wà ìṣà ìrẹ́lẹ́kẹ̀ẹ́jì ló hidaya ó ní hidaya tó tawfiq hidaya tó tawfiq al-murad bi hidaya tó tawfiq ó ní kíyàn ó gbọ́ wà sí wa ó wá tẹ̀lé wà sí tó gbọ́ ìmọ̀nà ni ó àmọ́nà ìmọ̀nà yóò tawfiq

ó ní gbogbo àtúntò fún ẹ pé ilé ìlọ́nà kí ẹ máa tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ilé ìpínlẹ̀ jìnà sí àti òdá ní ẹ̀mọ́ mùsùlùmọ́ ìjìnlẹ̀ òdá èyàn ṣe jùlọ mọ́ nìkan ìlú dá èyàn lọ fẹ́ yàwó júùsì ló dá èyàn lọ mú ọyìn ló dá èyàn lọ mú àwọn yóò sì ìjà ayá tú àwòfin ẹ̀. ìdìmọ̀ mi lójú ọmọ ẹlẹ́ẹ̀kẹta ìdáyà tu yawmi al-qiyamati imma ila al-janna wa imma ìdáyà ẹlẹ́ẹ̀kẹta tó ìdáyà tó lùkọ́ ọ̀sọ̀ agbádọ́jọ́ gbé ìdàlùkìyàmọ̀ a wá darí àwọn ọmọ àjẹ́nà pé ọ̀nà ti ń rè ọmọ àjẹ́nà ò ní lọ gba wóró kan kó wá lọ rí bára nínú jahanda wá àjẹ́nà náà ni máa lọ ajá náà mo ti kára mi ọ̀ lè ṣìnà yẹn kìí o ìdáyà ló náà ọ̀nà àjẹ́nà ta ni ọmọ lọ bẹ̀ kò ní ìdìbò gba àdírẹ́sì lọ́wọ́ anybody ìdáyà ti ń bẹ èyí náà ìdáyà tó ń khassa wọ́n lọ sọ ààrẹ nínú ọ̀nà ìdáyà mẹ́tẹ̀ẹ̀ta yìí ìwò làbá ń sọ fún wa nù mẹ́tẹ̀ẹ̀ta wà tàbí ìlúhùdá tẹ̀lé mọ́nà tẹ̀lé ìdáyà wù aywa ìdáyà tó tàwùjí yìí ń hidayatu tawjihin wa irshad ìmọ̀nà tọ́rọ wọn bá ń ju ojú ọ̀nà tó tọ́ fún wa ìmọ̀nà tá lẹ́bí sallallahu alaihi wasallam júwe fún wa yẹn kó wá tẹ̀lé ìmọ̀nà yẹn ó hidayatu tawjihin wa madha wa irshad Kilo ló dé hidayatu tawfiqi ìdí tó fà ní pé ọlọ́run ọba ní máa ń ṣe fún yàn kìí ṣe déyàn máa ń ṣe fún yẹn aláwọ̀ ọba ní ẹni tó bá fẹ́ ní òfin tó fi ẹni bẹ́ẹ̀ ọlọ́run tó rọ̀ sọ́fà nípa Muhammad sallallahu alaihi wasallam pé innaka la tahdi man o lè fi mọ̀nà yẹn ó ní hidayatu tawfiq hidayatu tawfiqi àmọ́ ọlọ́run tó sọ yíò náà ló tó wá sọ mí fún wọn náà Qur'an olúwa ní fa innaka latahdi ila siratin mustaqim aláwọ̀ kan bẹ̀rẹ̀ suratul Qasas lọ́lọ́ ní innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha wa huwa a'lamu bil muhtadin lọ́yọ̀ ànábì innaka la tahdi man ahbabta hidayata tawfiqin hidayata kò lè fẹ́ tó bá fẹ́ mọ́ ìnà ní ìmọ̀ náà tẹ́lẹ̀ ọlọ́mọ bí ẹ̀ṣẹ̀ kún gẹ́rí lórí òun lágbára rẹ̀ yẹnu kálá ànábì lágbára rẹ̀ ni a rẹ̀ Abu Talib ẹni tá ànábì ò bá ti fi mọ̀ náà nìyẹn tó bá ní kí ló wu ànábì jù wọ́n ní kí Abu Talib gbogbo Islam bọ̀bá ànábì ṣe tó tó gbà lóòótọ́ gbà àìgbá rẹ̀ ó ti fara lé lọ́mọ náà ó dẹ̀ wà náà sọ̀rọ̀ àtọ̀ but ìdáyà tá ànábì rí ṣe fáàbù tọ́lìbù ni ìdáyà tó tàwò jí ihe ń wà ìṣáàtì ìdáyà ìrọlọ́wọ́ bá padà ń fi rinlẹ̀ fáà nábì ipe wà innaka látàhàdí ó ń fàwọn ènìyàn mọ̀nà lọ sójú ọ̀nà mi tó dúró níbi ìyẹn ni pé ìlàtàlẹ̀tàdì hidayata tawjih wa irshad ila siratin mustaqim ó ń tọ́ka àwọn èèyàn sójú ọ̀nà tó dúró ọwà tẹni tó tẹ̀lé àmọ́ ga gbogbo àwọn ìdáyà yìí tí gbogbo méjì tó kù wa ọwọ́ Allah subhanahu wa ta'ala àmọ́ ìtawà gbọ́dọ̀ mú nítorí lè kó báyìí láti kìí àmọ́ mo ni wà tẹ́bẹ̀ ìlòhúdá ìdáyàtà tàwùjíhìn min Allah wa irshadin min Allah wa min ar-rasul but ìdáyà tawfiq àmọ́ ọlọ́run fi wá mọjú ọ̀nà tó dúró déédéé èyí wá sí mọ̀nà pẹ̀lú pàwà nínú Islam àmọ́ tẹ́sẹ̀ wá tún ní lẹ́mẹ̀ ìyẹn ló bí àdúrà ya muqallibal qulub sabbit qulubana ala dinik wa sabbit qalbi ala dinik ìrọ̀lọ́bá tó mọ́ yí ọkàn padà bó Allah kuma ta fi ní àti iná mana kawari ìdáyà àtijọ́ gbé lalkiyama Allah Allah subhanahu wa ta'ala jẹ́ àmà yóò nánú al-Qur'an owó tó àwọn ọmọ aljanna sójú ọ̀nà wọn yóò sì tó àwọn ọmọ náà sójú ọ̀nà wọn ní suratul hajj Allah subhanahu wa ta'ala fi yúdìkìlù lẹ́rìnà àmánu wà ámìlù sọ̀lẹ̀ àti jannati ọlọ́wọ́ bó mú àwọn olùgbàgbọ́ òdodo tàwọn tán nígbàgbọ́ àtàwọn tí wọ́n ti ṣe olóore yóò mú wọn wọnú àlùjẹ́nà kan lẹ́gìrì ní tàbí àlànà àlùjẹ́nà tí àwọn akérèmọdò ń sàn ní abẹ́rẹ̀ yóò hàlẹ́wò na wàlúùlúàn àti àlúùlú kàlìbáṣùn fi ya harir ọlọ́lá sọ wọn tí wọ́n mọ̀ wọlú àlìjẹ́nà aṣọ hariru ni ọlọ́ni wọ́wùdú ìlà pẹ́jìrì bí lọ́kọ̀ọ́ ọlọ́lá ti wá fi wọ́n mọ̀nà lọ sí fi pé ọ̀rọ̀ tó dá lókù tí wọ́n mọ̀ sọ wáhùdú ọlọ́ọ̀lá tó wá fi wọ́n mọ̀nà bákan náà láti kí a ní in tí ó rí pàtí jọ gbé dàkìyàmù gbọ́nà wá sílé ìtàn inú sọ́rọ̀kù sọ́ọ̀fà àtàyà 23 aláwọ̀ aṣọ bọ́wọ́ ti fi àwọn aláìgbàgbọ́ náà bí ó ti fi wọ́n mọ̀nà àwọn kékeré bí ó ìdáyà ìlà sírọ́ọ̀tì ìjẹ̀hì so ìdáyà àbẹ̀wò àṣíkèé ti gbogbo ògbà tá a bá rí àdáyà àbí ní túnmọ̀ sí pé yẹn mọ̀nà lọ sójú ọ̀nà rí àwọn ilé ìṣúwọ́ fi wọ́n mọ̀nà agbóná fi wọ́n mọ̀nà lọ ìlà sírọ́ọ̀tì ìjẹ̀hì so àwọn tí wọ́n fi mọ̀nà lọ sí ojú ọ̀nà ìjẹ̀hì ọlọ́mọkèjì àti ikúnú wọn ibi tá a fẹ́ kọ́lọ́wọ́ kàwá sí àwọn tọ́lọ́ wọn bó fi mọ̀nà lọ sójú ọ̀nà rírí ìlà sírọ́ọ̀tì ìhàmì ìbẹ̀ni kọ́lọ́mọ́ta fi wọ́n mọ̀nà sí ala ìdáyà táfà wọn sọ fún wa níbí ìdálámàtí ìrìnkẹ́bì rahima allah àti mú wọ́n sọ fún wa ní pé ìdáyà kọ́sọ̀ fún sí mélòó mẹ́ta inú mẹ́tẹ̀ẹ̀ta ti mọ̀ pé ìdáyà tí a fà ń sọ fún wa pé wàtẹ́bì ìlúhúdá ó ní ìdáyà tàtà òjíhìn wà máa dá wà ìrṣáàdé min allahi wa min ar-rasuli wa min at-tabi'in wa min at-tabi'in lahum bi mada bi ihsan wa min as-sahaba wat-tabi'in wa min

من أسباب الفلاح والنجاة على جتان والنجاة في منشوري رجل من الله ولا تكو بدعيا ولا تكو بدعيا لعلك تفلح أفعل مجهول بجاه أفعل بدعيا وفي النصابة رسارة بدعة بدعي onídàkejì lẹ́pẹ́ yẹn ní sunni tábà ní asúnni onísúnnà náà sọ oníkíni o ọlọ́nkìní àti nínú àwọn asúnni yóò albidiri oníbidà oníkíni o albidiri àwọn àfáàmọ́ wá pín gbà mí ọgbọ́ almubtadi almada ẹni tí ń ṣe bídà bóòlù yẹn ti máa ń dun ní bídà èèyàn máa ń dun bídà o ṣe máa ń ṣe kí ni níjọ́ tí èèyàn bá ti sọ àdádálẹ̀ bí ìlànà èèyàn ó di bídà níjọ́ tó bá ti sọ àdádálẹ̀ bí ìlànà kílà dáadáa rẹ̀ òun ni tá a gbé kalẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn tó yapa sí tánàlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam tánàlẹ́bì mú wa wọ́n báwọn yẹn bá ti gbé nǹkan kalẹ̀ tó yàtọ̀ sí tánàlẹ́bì mú wa ó ti di kíni ó ti di bí dáa agbádọ́bí sọ̀rọ̀ kan aliman ahadasa fi amrina هذا ما ليس منه فهو حديث عائشة رضي الله عنها وفي رواية قل من عمل عملا ليس عليه أمرنا بدعنه. من عمل عملا أنا بلا لباس كتا إذا واسي ليس عليه أمرنا كواتا سيوالوري كنا توسي إن هو رد àdádálẹ̀ ni a dá padà fún ọ àárọ̀ lè àdádálẹ̀ ni a sì dá padà fún ọ pé àárọ̀ lè ẹni bá dá nǹkan lẹ̀ àrẹ́ni bá ṣiṣẹ́ kan tí ò sáfẹ́ wa iṣẹ́ kan rán púpọ̀ sí àrẹ́gbẹ̀wájú àmọ́lú àríkìlá mọ́ta pé man ahadasa fi amrina hada ẹni bá dá nǹkan kan lẹ̀ nínú àlámọ̀rí wa yìí ẹ̀sìn wa yìí wọ́n ṣe ìdí ìbá ṣẹ̀sìn wa kọ́ bá dá nǹkan lẹ̀ mẹ́ ọ̀frí uh, àwọn èèyàn rán sọ báyìí nì jàlámí àláwọ̀ yìí wọ́n wá bẹ́ẹ̀ rán jàlámí àti ọwá kóṣẹ́ sí wí ọtún kóṣẹ́ sí wí ọ̀dá nǹkan mi lẹ̀ àbọ̀ ọ̀dá nǹkan mi lẹ̀ ṣé bẹ́ẹ̀ sì lọ dálẹ̀ inú ìmúra ní ètò ìgbésí ayé ni

kíni àṣà náà ni wọ́n pè lọ́dọ̀ sí àìsàn ẹgbẹ́ o kódà ìwọ lọ lọ sórí Facebook níbi ṣe ànábì máa ń ṣe wà sórí Facebook sọ̀rọ̀ pé òun náà ó ní ìkan wí àbí òun wí àmọ́sẹ̀ mọ́ wí bára kan kò bá kò bá ìmọ̀ wọn alìbùdá kò sí wọ́n gbé nǹkan sórí Facebook sóhun lẹ̀sìn ọlọ́run nǹkan lẹ̀sìn ọlọ́run kódà ànábì ìsọ̀nù tó bá jọmọ́rọ̀ ẹ̀sìn ọlọ́run Facebook gbé sí ayé social media gbèjà yìí wọn television gbèjà yìí lọ́wọ́ àríwá ok pẹ̀lú alára fi yábẹ̀ ìdán hádá wọ́n ní fídíà ní àbí ìwọ́rẹ́ lọ mọ́ká plane kọ́ lọ́gbọ̀n lọ anábì fún plane ìwọ́n ní sí ọdúnmọ́tò tó ń kù káàkiri ṣe anábì fún mọ́tò ọba àkọ́ ọ̀fẹ́ ṣàdáadáa lẹ̀ lè ra ràǹkúnmí kọ máa gùn kí wọ́n ní kí ló dé kọ̀ọ̀lá nítorí bá náà bí ògùn mọ́tò adára sáà náà àdádálẹ̀ ní mọ́tò lóòótọ́ àmọ́ kìí ṣe àdádálẹ̀ inú inú ẹ̀sẹ̀ kọ́ ètò ìgbésí ayé náà ti dá mọ́tò lẹ̀ ètò ìgbésí ayé sì rèé ànábì ti fún wa pírísípù nígbà ànábì lọ Mádínà sallallahu alaihi wasallam àwọn arábèṣò kan tí lálejò èso wá sí dáadáa ànábì wa rí gọ́ọ̀bẹ́ tó gbìn wọ́n fi fertilizer sí wọ́n ní ewu tó lè ṣe ìṣèyẹ tó fertilizer sí àwọn ṣé ànábì ti ní káwọn mọ́ fèsì mọ́nu àwọn náà bá lu mẹtaláìta wọ́n bá lọ rí wọ́n bá lọ gbé mẹ́ ìbánisọ̀ yóò padà jáde padà wá jáde dáadáa àìwá jáde dáadáa ànábì wa ní akíní ah, ìjọ àkọ́kọ́ wá kíní ìjọ dáadáa jù báyìí lọ àwọn ṣe wá kíbà ilé ìlú ní ìta mọ́ fìtì wọn náà lọ́dẹ amọ́ fìtì mọ́ ànábì ní ẹmọ́ fìtì mọ́ o antum a'lamu bi umuri dunya ẹ̀fẹ́ tó antum a'lamu bí umúrí dúnìyàkù anábì ni ọ̀rọ̀ lé ayé yín ẹ̀yin lẹ mọ̀ ń pa ìdáadáa ètò lé ayé yín ni kìí ṣètò ẹ̀sìn ọlọ́sí níbi ètò lé ayé tẹ́ ẹ̀ bá káàfi fi ṣe ọlọ́run tó bá sì wù yín lẹ́sìn mọ́ lò abẹ́ wọṣọ ètò ẹ̀sìn ní àbẹ́tò ìgbésí ayé ọlọ́rí tó kù ní pé má wọṣọ rẹ̀ ṣẹlọ́run lọ́nà tọ́lọ́ bá ṣe àgbà àti wọṣọ so abẹ́ jẹun wá ní lásìkò ànábì sallallahu alaihi wasallam kí ń jẹ sàláàdì ayé ẹ̀kọ́ tó ń torí bẹ́ẹ̀ bá ti sàláàdì wọn náà ti ń ṣe mídà ọ̀rọ̀ ilé ayé lélẹ̀ yìí nígbà níbi ìjọ ni kéman áhàdàtà fi àmọ̀rínà bí alámọ̀ríwá yìí sàlámọ̀ríwá yìí yẹn sì ní pé ń bi ẹ̀sìn wa tó ń bi ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ dàn kankan ní ilẹ̀ àmọ́ bí ọ̀rọ̀ ilé ayé ìtọ́ fẹ́ dálẹ̀ náà láti mọ́ fi ṣẹ́ ọlọ́run ọbẹ̀ gbé mọ́tò rẹ̀ ní black ló bá dé kọ́lọ̀ ọbẹ̀ ní ọbẹ̀ change sí white antum a'lamu bi umuri dunya ọ̀rọ̀ ayé rẹ̀ ni ayé tí ó gbọ́dọ̀ tí ó gbọ́dọ̀ ní ọ̀rọ̀ amáráwọ̀ tí wọ́n máa ń sọ pé ẹ̀yìn àdádálẹ̀ lóòtọ́ gbọ́ àdádálẹ̀ ni ó dá pé bọ̀t àmọ́ méjìlá àdádálẹ̀ ọgbọ̀ bídà àtún hasanatun wà bídà àtún sayyi'a bídà àtún hasanatun wà bídà àtún bídà tó dá wà bídà àtún sayyi'a àti bídà tí kò dá tọ́bá ní bídà tó dá wọ́n ní bẹ́ẹ̀ àkọ́kọ́ ara wọn àfáà tó sọ bẹ́ẹ̀ lódodo nínú yímọ̀ àmọ́ṣe ìsọ́ àwọn àfáà tí wọ́n ní bídátùn hasana àríwọ̀ lóòtọ́ àti kí mo pè náà mọ́ àríwọ̀ lóòtọ́ táwọn ni bídá kan bẹ bídátùn hasana inúrú àwọn tó wí ọ̀rọ̀ báyìí al-Imam Shafi'i rahimahullah wal-Allamah Ibn Hazm al Badruddin al-Aini àtàwọn ẹ̀rẹ́ lọ síbi jẹ́ àtẹ̀lẹ̀ Hassan amúgbàtàwà bẹ́ẹ̀ mẹ́rin wá gbà sí ju wá súnmù èwo ní bídá tó Hassan náà wọ́n ni ẹ sáàmù pé mọ́rù mi ọ̀rọ̀ tàràwì ìgbó dálẹ̀ tó padà sọ pé ní ẹ̀mà tẹ̀lẹ̀ bí dá atú ààrẹ àwọn àbáwá dá wọn lóòpé irọ́ ní ẹ̀mà tẹ̀lẹ̀ bí dá atú ààrẹ mọ́rù ò dá tuntun lẹ́gbọ́n ọ̀rọ̀ ìsìlámù jọ náà torí pé ká sí tàràwì òdíjẹ̀ náà àtọ́jú ayé ànábì ló ti ń bá ló ti ń bọ̀ bẹ́ẹ̀

kí ló pé bọ́lá níbi ọ̀rọ̀ ẹ̀sìn man áàdàtà fi àmìrínà àdà tó bí ọ̀rọ̀ ẹ̀sìn kò sí bídá àtùn hasana ilé ìdá kò sí albídá àtùkún ló ha sẹ́yìí à kájẹ́ pé bí ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ bí ọ̀rọ̀ lé ayé antum a'lamu bi umuri dunyakum tí wá ní ìran méjì ìkan bẹ à ń pè ní bid'atun haqiqiyya ìgbọ́ ẹ̀fẹ́ o bid'atun haqiqiyya alhamdulillah Thank you. الحمد لله إما تجي قل بدعة إضافية بدعة إضافية بدعة حقيقية قل يعطي بدعة إضافية أما مجيجي سيئة مجيجي ضلالة أما مجيجي بدعة حقيقية ó ní kọ́ dídì gbé nǹkan ló di ibi kọ́ sì gbé wọnú islam ọmọ àpèrí islam bídà àti mùsàkè kàyà ìran méjì ìní ìbẹ́ náà yóò sọ ọ́ di kèfèrí ìní ìbẹ́ náà kò ní sọ ọ́ di kèfèrí àmọ́ yóò sọ ọ́ di kòkì nínú bídà àti mùsàkè kàyà ó lè sọ ọ́ di kòkì ó lè sọ ọ́ di kèfèrí kò ní inú táwọn àfáà gbé wọn inú ẹ̀sìn ilẹ̀ yorùbá yìí à ń tẹ́yẹ pẹ́ wọ́n ti gbé wọn náà ṣàdéhùn sí rẹ̀ àyè ṣe jára bí nígbà tí wọ́n bá jọ́ tí wọ́n parọ́ pé ànábì gan fún ààrẹ gan ń jára bí lò náà kúrò ànábì wọn wọ gbérí ọdẹ sùpárànlá alágbà kú àgbàlagbà kan ní sọ̀rọ̀ ọ̀hún alákòóso wa o lọ́mọ sí wa lọ́nà o. káàdì ibi tó àtún ṣàkìtìyà ìwé lè wá ní eléyìí nígbà tó mú ká fìrà yóò sọ ní tèmi. èmi wá bẹ́ẹ̀ bídáàtún haqiqiyya ó náà wọ́n gbé wọlé ló dìndín ní mufassiqa ohun téèyàn bá ń ṣe ìyẹn lè má di kìfẹ́ lílò tọ́ àmọ́ èyí ó dìpò kí èyí ó di kí ilé yìí ni bídáàtún tó wá ní bídáàtún idafiyya òun ni bídáàtún ṣe pé láha aslun fi ṣẹlẹ̀ ẹwà wọnú ṣẹ̀ríà ìpìlẹ̀ kan bẹ tó sọ̀rọ̀ wàláti àdọ́ọ̀fù ilé ìhá ma bùkádà òun nípìlẹ̀ àmáwẹ̀ èèyàn náà wá sí ní ìkùn agbọ́ àmá ẹja tún fi lé ìnáà kùn ọ̀lọ́yà káwọn fún kàṣí kìyàmù lẹ́yìn súnà ní àbí èdè súnà súnà ẹ̀yàn kan wá ní tó bá ti jẹ́ sí kìyàmù lẹ́yìn tí ó ma kásẹ̀ kan sókè ní o mọ́ sí pẹ̀lú pọ́gbọ́sẹ̀ méjì ní orí ìgbó kìyàmù lẹ́yìn tó yí ẹ̀yẹn ó wà nọ́ẹ̀sì àbí òsínú ẹ̀sìn àmọ́ lógun à ń kásẹ̀ kan dúró tó bẹ́nu ẹ̀sìn ìdọ̀ àfihàn ọ̀fí yíò kó ní èyí wọn sí ní gíní òsìlá ó fi kún látọwọ́ rẹ̀ ni kò ṣe kí ní jọmọ́ òsìlá rẹ̀ ọlọ́mọdé àbá wọn ṣe lúwẹ̀ o ọlọ́mọdé ni àlùkò tẹ̀lẹ̀ àtìmọ̀bíta àpùtíyà àtìmọ̀bíta ìdọ̀ àfihàn ẹni abá ti wá kágbọ́ ẹni àbá kanú lọ́wọ́ kó wá kó ká pè láti ìsì kìí ṣe ń tàtàrí pé ní pé ńgbà tí wá ká gbà mọ́ lọ́wọ́ wọn náà ti do ní gbèlà àkàlà síbi òmùdí tó sọ fún wa ni pé laysa kullu man waqa'a fil bid'ati waqa'at al bid'atu alayhi laysa kullu man waqa'a fil bid'ati waqa'at al bid'atu alayhi kìí ṣe gbogbo ẹni tó bá kó sínú àdádálẹ̀ kan láwa ni àlátara bẹ ìwọ náà ti ló ní àdádálẹ̀ tí ẹ bá ti lọ rí dúró lórí eléyìí jẹ̀mọ́ ló mọ̀ dànkan rú kí ni ó padà dì ọ́ di pé kò ní sẹ́yìn kan tí ó firi lọ́dọ̀ rẹ̀ tọ́ba ti ní ìgbọ́ ti kó sínú bídà ọtí dóbídà náà gbogbo ẹ̀ ló dóbídà kan lọ́dọ̀ rẹ̀ torí pé kò sẹ́ni tí ó pé wọ́n wẹ̀ ọ́ di ọ̀dà tó lè má padà mọ́ fọ́ọ̀lù sínú ẹ̀ because bídá sọ yìí oríṣiríṣi nǹkan ni máa ń bí fún yàn àìmọ̀kan ló gbẹ́rò ní ìdébí bídá tó yẹ kó mọ̀ ẹ̀wọ́n bá kó lóun náà bá mọ súnà ni yóò fi bídá alẹ́ yóò mọ̀ ṣe súnà owó ọmọ ṣe bí súnà ni ìní bẹ́ẹ̀ lómi ìmọ̀ ló rò pé òun lò wọ ìmọ̀ yẹn mọ̀ hùm ẹgbẹ́ ìmọ̀ tó jòkó ni ó máa fi ṣe náà lọ́wọ́ ká kìí ṣe lẹ́sìn ní pé a ń ta bíjà èyí kí bíjà yọ àpọ̀ ìpò ìdó bíjà ọ̀ lẹ́yìn sàkólù mọ̀ wákà àbẹ̀lẹ̀ bíjà àti wákà àti bíjà àtú àrẹ kí lọ́wọ́ àti sínú nǹkan bẹ́ẹ̀ níjọ́ wà ti sínú nǹkan bẹ́ẹ̀ ni pé sọ ti káyọ̀ mọ́ sí bíjà àrẹ àwọn abẹ́rẹ́ sí ní pé àkàfà kí ń tẹ̀ ọkọ̀ mọ̀ fàyí òun náà níṣẹ́ tí ń sọ́hun tí bọ́ pé mo ti sọ fípá nìṣẹ́ ìdọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ gbọ́ ẹ̀ṣìṣò bí dáa àà ọ́ di jàbàtíyà o wọ́n ti gíní o jàbàtíyà wọ́n fi jàbàdá bí ṣúṣì ti ń bẹ níṣẹ́ ní lọ nígbà àtẹ́kùbẹ̀rẹ̀ náà ti ń yún náà káàkiri nínú èkó yìí náà ọ́ di dàkúdà láwọn ìdí àgbà àwọn sọ fún tí ó rẹ̀ ti gbọ́ ọgbọ̀ ọkùnrin ó ní agídí gan ní alágbàkò lọ́mọ ó ti bọ́ ń bọ̀ nù ọba tí wọ́n alágbàkò ni ó ní agídí agídí bọ́ ló ní ní jẹ́ ẹjọ́ ń sọ ohun èyí tí ìyẹra yín ni ọdún mẹ́ta ẹlẹ̀ bẹ lẹ́nu pé ẹ̀sìn yẹ̀wò sí ara yín ẹ̀yìn jẹ́ gíní ẹ̀sìn yẹ̀wò sí ara yín ọdún mẹ́ta ni mo mẹ́ lẹ́nu ẹ̀ mọ́ sáré pé ọdún wá sọ fúnlẹ̀ ní ìdíyẹ mẹ́ta pàtó àti wá gbọ́n ọdún lómìdí àná ló bá ń kọ́ bá ń kọ́ ọmọkùnrin kan lórí tó fi dìfẹ́ ìjàbàtà tí ní bẹ̀rẹ̀ ìjàbàtà ó ní agbára kódà ń bí ó bá dé ń gbà àti ìjàbàtà lọ́wọ́ lọ́dún kan ìmí lọ lọ́dún náà àwọn Sheikh Abdul Fattah Al-Sharmi habibullah nígbà àwọn abẹ lọ́dọ̀ wọn náà sọ fún mi pé ah, ọkùnrin yìí mọ̀bẹ lọ́dọ̀ Sheikh al-Imam Qamardin habibullah wàrà á wọ́n ló bẹ̀rẹ̀ bá a ti ah, 2007 late 2007 ọdún mélòó ní oṣù ní 15 years ago 15 years 15 years ago ìgbà wá débẹ̀ ọ̀rọ̀ bá lọ bí ọ̀rọ̀ bá wá ṣe ìmọ̀kọ̀rọ̀ ní àwọn sì ní ṣòro dáadáa àwọn ará ń bá gbé ṣòro máa gbé ṣòro ẹ̀kọ́ lè ní wá àbá báyìí báyìí báyìí báyìí lára àà àtìmọ̀rú yìí rírọ̀ lè rọ̀ pé mo ti darí omi ìjọ náà kò láàrín kò ní amọ́jọ owó ẹ̀ṣẹ̀ ṣe làwọn ọwọ́ ẹ̀ṣẹ̀ ṣe wá di ó jẹ́ àdógún amọ́jọ owó ẹ̀ṣẹ̀ ṣe rẹ̀ ni ló lọ ni pé ẹni táwọn wí ó wá bí ìfẹ́ ti jàbàtà bá lọ́sí wà túbá bá lò lọ́ka àdíṣà bú Isra'il àdíṣà bú àdíṣà bí Isra'il àdíṣà bí Isra'il láyé sí rèé àìmọye ìgbà làwọn èèyàn ti káfùrù náà tí ó kò lọ sí ìjọba àkó kò sí convince náà kò sí ìjọba ìjọba sí convince ọwọ́ aláṣẹ ìṣòro ń kà ló wà wípé ah àbú

yóò wọ̀n sí àwọn tó sì gbà tó bẹ̀rẹ̀ lórí ìdúró tó wọ́n bẹ̀rẹ̀ lọ́rùn yìí owó òní bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀ tí ó fi di àsìkò ìsínú bídà ní tó tó àwọn bídà bọ́ àwọn tó jẹ́ bídà àbẹ̀ alẹ́bìdẹ́ kọ̀ndẹ́mù alẹ́bìdẹ́ tó bá bí sọ̀rọ̀ yìí ẹni ní oòrùn tó dúró sí òun tó kú ní oòrùn ẹ̀sìn dúró lóòrùn kéjẹ́ sí wáyé àdádálẹ̀ tó lóòrùn alẹ́bìdẹ́ sọ fún

àdábìwá ni àwẹ̀ tí ń gbà ẹni kó mọ́ kọ̀ntínú àwẹ̀ nítorí pé àwẹ̀ yẹn ò kí ń ṣe ìgbà ẹ̀sìn ọlọ́ọ̀ni ká gbà rẹ̀ ọkùnrin yìí nítorí ti gbà ní pé gbogbo ẹni tó bá ti ṣe dídá àbáwọn ó ti kó sínú kòfòrò àti lẹ́nu dàbàtíyà ó wá ní àdísì lòun wá ronú sí pé àwọn ìṣọ́ ìlà yìí anábí sọ pé kó mọ́ wùlẹ̀ ni lóòótọ́ àwẹ̀ ń àmọ́ torí pọ̀ ti kó sínú kúfúrú ó ti bá ààwẹ̀ rẹ jẹ́ a jẹ́ pé kí ẹ̀kọ́ sínú bídíà kò túnmọ̀ sí kí ẹ̀kọ́ sínú kúfúrú ó sì bára mọ̀nà ó bára mọ̀nà kúrò nínú ìjàmbá tí yá ó wá bọ́ sínú ìní ìgbónúfẹ́ múlẹ̀ ò ní àti pé bídíà pín olùdígbò pín so alákọ̀ọ́kọ́ ní odò bídíà náà nù ẹ̀pẹ́ ń jọ náà àwọn tó bá lọ gbà dáàmú náà ń jọ náà tí wọ́n ṣe dá kàn sí dá yóò láti wá wọ́n sọ fún mu náà níbi náà kódà bẹ́ẹ̀ bá ara kíyèsí lára ẹnìkan ẹ má sáré kan ju ṣe bí tábàdá rẹ̀ yóò kọ́ ní mọ̀ ń sáré kan ẹlòmí ìbẹ̀dẹ̀ ìdá ah, ẹ̀rí ẹ̀sì mọ́ bá sọ́ adúbẹ̀ta ẹ̀sì mọ́ bá sọ́ ó lè jẹ́ pé wọ́n tó ń sọ gan ó lè jẹ́ ọ̀gbọ́n òfin sùúrù sọ ni ìwà ní ìdí àwọn ẹlòmí àìgbọ́rọ̀ kalẹ̀ wa dáadáa ẹlòmí ò ti gba dáa sọ ṣé ká ní ọlẹ́gbẹ̀ẹ́ kalẹ̀ tó ta ìgbà dr fahim abiola lorobin àti imam abiola olúwa ọmọ dàbà tí àkàn pè wọn lọ́dún kan ní tí mo fẹ́ wí yóò ti mọ tóbi ọdún márùn àbí mẹ́fà báyìí pé àwọn gan lè mọ̀ràn sí wọn ìgbà tí mo wá pè wọn àwọn bá sọ̀rọ̀ tẹ̀fíì wọ́n á sọ̀rọ̀ pé lémi ti wà lẹ́nu tẹ́ dáwà yìí ní o ti ní wà lẹ́nu tẹ́ dáwà wọn náà sì máa dúró fáwọn tó lọ́nà tó sàánú tó aláwọ̀ èyí rí ẹ̀fẹ́ kàfàrà náà táwọn tó ṣe dáwà káàkiri àbàjàbàtà gbé yìí wọn tó ràn wọn lè mọ̀ lólẹ́ o ẹni sọ ọmọdé kí ní kí àwọn ń wo pé ah, bóyá ní táwọn ń bá sọ bóyá àwọn làwọn ò tí ì bí a túrú àwọn ilẹ̀ òsì ìtò tó táwọn bá bá tó lé ní ìbáyìí àwọn tó wọ another dimension àwọn tó wọ ọ̀nà míì tí àbíkẹ́ tó fún lẹ́bùn ni bóyá ìlú òjò yé àwọn àwọn àwọn òfin bóyá ọ̀rọ̀ àwọn àgbékalẹ̀ àwọn àbí sọ̀rọ̀ sí àwọn ó ní òjẹ́kẹ́ ní òní ti gbà tó ìwọ náà tó bá rẹ̀ ti ṣe gbígbà kan wọ́n sáré sọ pé ó ti dùn gbígbà ọjọ́ ọmọ bóyá tí ọ ń sọ fún ó fẹ́ wọlé tí òun náà rẹ̀ bí àti gbà bọ́t bóyá mẹ́tọ̀ ìjọba ń sọ rábìlọ tí ìrọ̀tí wọ́n lọ sí pariwo lọ síse gbogbo ẹ̀ wọ́n ìtújà àtìrú ẹ̀yìn tẹ̀tẹ̀ àpọ̀ nta pé ẹ̀yìn tẹ́ bá lẹ̀ ti e kọ̀rẹ́ẹ̀tì àfáà sún ẹgbẹ́ yìí ẹjọ́ kọ́ gidi lọ náà ẹjọ́ kọ́ láwọn àwùsọ́ọ̀fù burúkú náà àgbákò ní ọmọ àgbákò lágbákò tó àgbákò ní ọ̀rọ̀ rẹ náà ní dọ́rọ̀ rẹ kò dáadáa àbí ọmọ ẹ̀sọ̀ ọ̀díyàn sọ́rí last memory ẹ̀ntọ́ ní òní last memory wá ti gbọ́ nígbà kí ni yóò ṣe yóò kábúdà pé pé ọ̀rọ̀ tó fẹ́ sọ mú bí ò bá ṣe níjà mọ́lù tó àmọ́ àwọn nǹkan yìí ló sọnù lára àwọn èèyàn ilé ìnìkan wá kọ́ mọ́ ó ti wá di pé tó bá kẹ̀sí wá ní bídá àlárí èèyàn mọ́ sáré sọ pé ó ti dún ní bídá àjẹjòkó bẹ̀rẹ̀ aláyé bẹ̀rẹ̀ kí ni jama bẹ̀rẹ̀ aláyé báyìí lè mí báyìí ló ti wá ṣe ìkọ́mọ́tò àwọn tó àwọn àfáà ọkà kí ní jọmọ́ra wọn lẹ́nu ṣe ikọ̀ mọ́tún ìhújà ní bulúkùn ìhújà ṣe ní bákàtí ilẹ̀ yìí náà ló ti dáa ti ṣe ikọ̀ mọ́ àbí ìrò náà ní ikọ̀ mọ́ rẹ̀ mọ́sálà ni wọ́n mọ̀sálà yìí náà gbogbo ẹwà ń bẹ lábẹ́ mọ̀sálà at the same time má tó bẹ́ẹ̀sì jẹ́ náà débi pé kò sẹ́lì kankan tó yẹ káwọn pẹ̀lú mídíà àà ní bí mídíà pọ̀lẹ̀ lónìí má tó bẹ́ẹ̀sì rẹ̀ yìí náà ẹ̀sọ́ àwọn èèyàn lẹ́wọ̀n mídíà bá ayọ́ ohun mídíà mẹ́ àwọn tí ó mọ̀ ń dún mídíà wọn wà àwọn kan lẹ́sọ̀ pé tí ó lágídí káwọ́ ti máa bá ti wá lọ́rẹ̀ àmáwò yìí lẹ́kẹ́ tó ní ìjọ́bù sọ́dọ̀ wọn yóò pẹ́ àwọn kan bẹ àwọn ti mọ̀ pé mídíà làwọn ń ṣe irú àwọn yẹmọ̀ ìlẹ̀ lára nínú ogun omidi àná wéyí ẹjọ́ bà omidi àjọ ni wọ́n kọ́ ẹjọ́ epo ń pariwo pé òun súnà lòun àlóhùn fẹ́ máa ṣe súnà nífẹ̀ẹ́ ọ̀rọ̀ tó wá rí pé àlówó bẹ̀rẹ̀ ayé rẹ̀ lóòótọ́ súnà lòun náà pariwo tó ń dìfẹ́ndì súnà ń pariwo tàwíì ó náà ṣe mọ̀hárọ̀ bá tó sí ìpọ̀ ìbídà alápadà rí pé ọtí wá padà ní ráàlì ìbídà àtàn tó kù ní pé ọlọ́mọ sáṣà ní kó àgbóyẹ̀ṣẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan wa ṣùgbọ́n bá wọn sínú àwọn tó ma sáré sí gbogbo èèyàn ló ní kí ni ó ọ̀nìdá má sì máa bẹ́nu àwọn tó ma sọ pé àwọn èèyàn fi wọ́n lẹ́ ọmọgbùdẹ̀ fi ẹgbẹ́ lómídíà máa ọmọbídíà ṣe kí ni ó ọmọbídíà ń bẹ o àwọn tá sì máa pè lómídíà náà ó máa ṣe kí ni wọ́n máa ń bẹ àmọ́ laysa kullu man waqa'a fil bid'ati waqa'a fil bid'atu alayhi tamassaka bi hablillahi wattabi'il huda لعلك تفلح ولا تكن بدعيا لعلك تفلح ودين بكتاب طيب هنا نقف اليوم إن شاء الله تعالى إبني عبد ولني ونسأل الله جل في علاه قال مساء سوادي وسيتم له إبانا لا تمعك سوادي نبي وتم بكتاب الله والسنن التي أتت عن رسول الله تنجو وتربح على مسا شواجه وستين بنام إجارين تنبي واحد اثنان ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية جري يبدو لن لا رجل طيب أبا وان أبا وان tẹ̀ wá jẹ́ ọ̀rẹ́ yìí wọ́n á fún ẹ̀mí ẹ̀ńtẹ̀ tí wọ́n fi owó yàwó ló máa ń ṣe àlè fún owó. ọmọ yahoo àwa jọjọ rẹ a sì máa ń ṣe tí ó ń ṣe ó wá mú wa lówó ǹjẹ́ a lè gbà á àbí ká má gbà ọ̀nà méjìlá àbí dáhùn ìbéèrè insha Allah ọ̀nà kan yóò wá ní ilmi shar'i ọ̀nà kan yóò wá ní wàkẹ́ì àwọn àlùfáà islam alhafiz ibn rajab muhammad rahimahullah inú tíra àwọn jami' al-ulum wal hikam wọ́n discourse mas'ala kan mas'ala ẹni tí ní owó haram ní olówó rìbá àbírú àwọn èèyàn bẹ́ẹ̀ kó wá fẹ́ bùn wá lówó ìgbà lè gbà á àbá lè gbà á àwọn aṣàlàyé pé àwọn àfá Islam ẹnu wọn kò lè lórí àwọn kan ní àjìnà sí yányá àgbọ̀rọ̀ débẹ̀ kí là mọ̀ wá láti mọ̀ pówó kí kó haram lówó rẹ̀ kí ò láti máa gbà lọ́wọ́ rẹ̀ wọ́n ní yóò ká jìnà sí owó tó dọ̀tí lówó ẹ̀ àwa náà sì gbọ́dọ̀ máa bá wọn ná owó tí ó dọ̀tí àwọn mímú àwọn àlùfáà àwọn ní ká má gbà ló dájú o àmọ́ bẹ́ẹ̀ yẹn bá gbà kó gbẹ̀sẹ̀ wọ́n ní kí dé ó sì máa ń gbà ó láwọn adánú oúnjẹ wá ànábì sì máa ń jẹ wọ́n ní gbogbo àṣìmọ̀ pé ń jọ náà táwọn kèfèrí ń ṣe báyìí ọ̀gá aṣẹ́ tó ń ṣe lójó lórí iṣẹ́ wọn tí gbogbo lárúbá mọ̀ ìjọ náà ó máa ta rìbá Imam Shafi'i rahimahullah àbí Malik kan ní méjì bọ̀ Shafi'i ló tẹ̀sùn ọlọ́kàn báyìí nígbà tó béèrè lọ́wọ́ wọn pé agbọ́ ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ẹnìkan ló ti búra o ẹni náà tẹ̀lé ọba pé mo ti búra pé nínú alukur'an kò sẹ́ṣẹ̀ tó tóbi jù ọtí lọ tí mi bá ń bẹ ìyàwó o ti di tọ́ọ̀lẹ̀ o ti di ẹtú ń kọ́ lẹ̀. sáré máa ń bá àdéhùn lá wọn á torí kòtò báyìí nígbà tó pẹ́ tí wọ́n fi ṣí sókè ìmọ̀ mọ́lì kejì wọ́n ní zawjatuka taliq ọjọ́ ìtọ́ ìyàwó rẹ̀ ti tẹ́ ń tọ́ ọkọ̀ lóòótọ́ tọ́lọ́rọ̀ tó sọ pàlẹ́ ìbúra rẹ̀ kò lọ́rùn wọ́n ní torí pàwọn olú alukóra ní lọ́dọ̀ ara rẹ̀ pé ẹsẹ̀ tó tóbi tó yára bí ọlọ́wọ́ bá ń lóbi tó tó rìbá kò sí. àwọn níbi ìbá ti wá tó yìí àwọn kìdèrí wá ń ṣòwò ìbánjọ́ náà wọ́n sì ń gbé nǹkan ìgbà fi dáná wá bá ìnáwí alábòjúṣe kí ni ǹjẹ́ ó ní wáyé pé máa ń ṣiṣẹ́ àrọ́mù ìyẹn lè gbowó rẹ̀ àmọ́ olóṣe kí ni wọ́n a'lam tó wá dájú haram kí yẹn má fi kí ni haram nìyẹn. wá owó yahoo òun tún haram lóòótọ́ àtọ̀kówó tó burú jù ní ẹ̀ṣẹ̀ onígíní ìgbà ọmọdọ̀rọ̀ owó yahoo yẹn ìwọ náà mọ̀ pé owó ẹ̀yìn kan ni ìjúmọ̀ owó yahoo nù owó kí ni o owó ẹnìkan ẹnìkan ló gbá lójú lórí íńtánẹ̀tì ó lóògùn fún mi já ojú ẹ̀ nìyàn fi kówó fún ẹni yẹn inú ìdùn ló wà nínú ìbànújẹ́ wá gbérò owó bẹ́ẹ̀ wá fún wọn ìwọ náà wá lò kó o ti rí fá ìwọ náà kàn gbé sípò ara rẹ pé tí wọ́n náà bá bá ara rẹ nínú kò bẹ́ẹ̀ ó jẹ́ pé ọ̀nà ọmọ yahoo kan gbowó rẹ̀ àwọn ọmọ ọmọ yahoo yẹn wá ń fáwọn èèyàn lówó àtọmọ yahoo àtàwọn tó fún lọ́mọ bínú sí ni àbí ọmọ yahoo nìkan gbogbo àwọn nìkan ah, àtẹ̀wọ́ ọmọ yahoo jẹ́ ṣé ẹ̀yin ọmọ ọmọ yahoo jẹ́ mi gbowó lọ́wọ́ ẹ̀ ìdí ni ẹ̀sábà ti mọ̀ pé iṣẹ́ burúkú bá ilé yẹn ṣe lákòmọ́ gbogbo lọ́wọ́ rẹ̀ níbẹ̀ mo wá láti ẹnu wá pẹ́ reality kan wọ́n ní pé lásìkò yìí a bá mú ọmọ yahoo ti kó owó lówó tó bá ilé ka orúkọ rẹ̀ ìwọ náà ti kí ni àdáràn reality yẹ ayé kan láti wá sọ fún ọ tí n bá fi ń lẹ́wọ̀n ìwọ náà ti kí ni ọ̀n tẹ̀lé ní o àtàbíọ̀ tàbíọ̀ lọ́rọ̀ àbẹ́ àtàbíọ̀ tàbíọ̀ pọ́ ẹ bá dájọ pé ẹ̀wọ̀n gbére ni wọ́n dá fún alìmọ́yà sípò rẹ̀ o títí bẹ́ńtà sí o gbogbo alamọ́ ti ń ṣẹlẹ̀ láwọn ọ̀gbọ́n ọlọ́pàá kọ̀ọ̀kan nìyí àbáfíárì gbogbo alamọ́ o ibi ọmọ ọmọ yahoo ẹ̀ mo orí wọn tí ìsàkáǹtì ẹ̀ wọ́n ni tó wà nù wọn láti ṣọ́ra o ẹ̀yin tẹ́ wá ń já àfáà ẹ ṣọ́ra yín ẹ̀ ń láwọn ọmọ yahoo lọmọ kéwú wọ́n sàwọn ọmọ kéwú wa lọmọ yahoo gbóyí pátá ọlọ́run ní jẹ́ lọmọ yahoo ṣe o ọlọ́run sì ń jẹ ṣe gbogbo àwọn náà táà ń jọmọ lọ́dọ̀ àwọn afáwa ọlọ́run jẹ́ káwa ló ń ṣe ìpèsè ni bá gbé ọṣẹ yìí mú ọ kẹ́kùn dáwọ́ tẹ́lifẹ̀kùn anábì ní ẹbẹ̀rù ètò ẹni jẹ́ ìṣẹ́ àbòsíkú kí ẹyẹ mọ́ lọ wú ọmọ yahoo àti wọ̀tán sálẹ́rí tó dánú wọn àwọn yahoo wò lẹ́rí tó ti lo owó rẹ̀ fọ́dún mẹ́wàá àti tiẹ̀ fi ń bàjẹ́ ní kó bá bẹ̀rẹ̀ lé báyọ̀ pọ́lọ́pọ́ ọlọ́pàá ń lu tágbà ń dúpàdà padà náà ni ṣùgbọ́n àwọn àwọn tó wá ń kọ́lé náà ní ṣàkí nínú ilé wọn tó kọ́wọ́ padà fún máa fi lọ wá náà lẹ́rí tó wọ́n 12 million ó ní ara 6 million ọgbọ́n ti wà dẹ́sílẹ̀ tó ti ṣe kí ní ìdàmú ti bá so gbogbo títà yóò náà yóò dánwò rẹ̀ tán ó bá padà sí lérò ọmọ ìyàwó náà pọ̀lọ̀ bàṣẹ́ padà ní tí wọ́n nìkan yí lórí nìkan yí lórí lọ́jà wèrè ó fídíò wọ́n pọ̀ lórí social media ibi a lọ kojú wọ nǹkan sí nǹkan sí nǹkan ẹ̀rọ ní ṣe gbogbo alẹ́ ẹ̀gbogbo láti ṣọ́ ààrẹ wọ́n gbòó lọ kò bá jọ́rẹ̀ rẹ̀ wọ́n gbòó lọ́wọ́ rẹ̀ máa jẹ́ kó wó nìkan lọ ọgbà lọ́wọ́ rẹ̀ mọ́ sensitive tó bá nílù wọn lọ́rẹ̀ẹ́ wọ́n ti ń ké wo yá yóò mọ̀ bá tiẹ̀ lọ wọ́n ti kí ni wọ́n yẹ kó fi owó rẹ̀ influence rẹ̀ tí wọ́n lóyún wá wò pé ah báyìí lè ní ọmọ pàdé báyìí ẹ̀yìn wá wà ní kí wọ́n nínú ọjọ́ ìfẹ́ lówó sí ní ọ̀tún dé ti fẹ́ lówó tèmi ẹ̀ ti bí bàtà ìyẹn ló ti ń gun mọ́tò yẹn sí àtọ́ ah, ní mọ́tò ti ń gùn lé ní gun lọ́wọ́ ni òun nígbà wá sọkún bá sọ fún ilẹ̀ ìpẹ́ yìí nínú àwọn ìlú kan dájú lọ sí wá sí ìfẹ́ dákọ ìlú ọ̀hún torí ti mọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹni ó ṣẹlẹ̀ sí ìgbẹ́ láyé kó máa dàbí pé wọ́n fọ̀rọ̀ sí wá sí àti ìbọ̀ ọ̀rọ̀ sí wá sí wá sí wájú gbàgbé àgbà ìmáàmù yìí kan ní gbogbo lọ sí wá sí gbogbo ìdí ìtọ̀sí bí ti wáyé àgbà ìmáàmù níjọ wọn ń tẹ́wú lọ́wọ́ àwa lọ́rẹ́ kan èyí ò ti wá ń ṣiṣẹ́ fún kanáíjà ó ti níyàwó ti bímọ àwọn abẹ́lé tí wọ́n ń gbọ́dọ̀ àfà ẹ̀ ti wà nínú wájú àwọn àbí wọ́n sì yẹ̀yẹ́ àwọn apàdé ẹ̀ lọ́gbà ìdú pẹ̀lú ọkọ̀ ẹ̀rẹ́ pé ibi kan gba àbùrọ̀záàkì báwo ni à ìbùdó àbùrọ̀záàkì ògbádùn à mo ti níyàwó mo ti bímọ mo ṣe kí nìkan ó sàkọ́ra rẹ̀ lé àfáà náà padà wá di pé àwọn akéwù tán ìgbà ọlọ́run ó wá sí àwọn wá di gbogbo yìí èèyàn kan di ìmọ̀mù gbogbo ilẹ̀ rẹ́mọ lógún stéjì ní ilẹ̀ jẹ̀bú ìkan di ìmọ̀mù gbogbo lọ́rin ìkan di gbogbo ìmọ̀mù ọ̀fà ìkan di gbogbo ìmọ̀mù àkúrẹ́ kọ̀dírí ìgbọ́bà kọ́wádìí ìmọ̀mù àgbàbà ọ̀rẹ́ wọn ọjọ́ sí bàbá rẹ̀ tó bí bàbá rẹ̀ wá ní pé àwọn ọmọ lọlé pé ó bá jẹ́ lè kéré ká lójọ́ mọ́ lọ bí dáńgọ́ nígbà tí ẹni bí bàbá jáde ìwọ̀n bàbá ló kọ́kọ́ fẹ́ jà tó bá fáwọn káwọn máa lọ ìgbà tí bàbá òun délé kí ó bá délé ọ̀rẹ́ rẹ̀ àfá tó ń kéwú lọ́wọ́ débi ṣe ẹ̀yẹ́ jọ tó náà ti wá di ìmáàmù gbogbo òlu ó wá lè tí bàbá bẹ́ kí wọn bá tó ń pẹ́ ìmáàmù tàbí wí ṣúná ti ń dọ́dọ̀ tí wọn àbáwọn ló kí ọdún ìmáàmù lọ ni kò lè sọ pé ọtí di mọ́bẹ̀ kò lè sọ́bẹ̀ lójú rẹ mọ́ ìwọ́n ni mọ́mù gbogbo àpẹ́ ìwọ́n ni mọ́mù gbogbo ìbàdàn ọwà dìbẹ̀ wọ́n mọ́ kò lè sọ ọtí di mọ́ ọkọ̀ ògbò wáyé ah ti di wáyé ọmọ tí wọ́n múlọ wá sí àwọn náà ṣe ah, ni afa bẹ̀rẹ̀ sáà kábàrò ní ṣàlámà rẹ̀ nǹkan ti wá tán fún nǹkan ti dààmú òun ò gbowó ìyàwó ìjọ náà ń ṣiṣẹ́ ara rẹ̀ ni wọn àmọ́ táà ń sọ fún wọn náà ni pé kéwù náà ti dowó ti dọ́là àyàn máa ń lówó díẹ̀ náà tó bá ti bẹ̀rù ọlọ́run pẹ̀lú ẹ̀ tó ti ń ṣe àwọn nǹkan kan tó yẹ kó máa ṣe tó o bá ti ké kéwù tiẹ̀ pé àdìkọ́ jẹun níbi kéwù kù ọ lè kéwù tán kọ́ fi nǹkan míì kún kéwù rẹ̀ ọmọ lo kéwù rẹ̀ náà ó sì tún máa ṣiṣẹ́ ó sì máa rówó ọ lè kéwù tán kọ́ máa ta nǹkan ọ lè kéwù tán kọ́ máa wọ́n máa lè kí ó dẹ́kọ̀ tó bí àgbẹ̀ wọ́n lè má dókó ọkàkó márùn tí wọ́n bá ti okó ọdún mọ̀gbà wọ́n máa pàwọ́ rẹ̀ tẹ́kọ́ àmọ́mọ̀ yahoo kanjú àwọn o àwọn ìyá wọn jọ tọmọ náà ti lọ dá association àwọn ìyá àwọn ọmọ yahoo kalẹ̀ kí gbogbo kí ni padà máa ń gbẹ̀yìn àmọ́ ń sunkún ni torí owó tó fi ọ̀lẹ̀ ìlú kodo yóò padà nà kò sí ọgbọ́n tó lẹ́tà sí káwọn ní bá wá lọ sọ ìbànújẹ́ wà débi sí ayé rẹ̀ ọlọ́run dákun mọ́ bàbá lójú ẹ̀wọ̀n ṣùgbọ́n ní wọn lọ́rẹ̀ o wọ́n ní wọn lọ́rẹ̀ o wọ́n ní wọn lọ́rẹ̀ tó bá rí bí hámánù ìgbésí ayé rẹ̀ wọ́n gba nǹkan lọ́wọ́ rẹ̀ o sọ pé a ti sọ mọ̀nzúrù ṣẹ́rí ṣẹ̀rí ájú lásán lẹ́kan o reality ilé ayé ni pé ọlè bára rẹ̀ mú ẹ̀wọ̀n o làmúṣàmù ìjẹ́sẹ̀ ọba wà nínú nínú àkọ́kọ́ lẹ́yìn kásìkò ka súwà lẹ́yìn ìrẹ̀lẹ̀ lẹ́yìn ka súwà lẹ́yìn ka nínú ọ̀rọ̀ lẹ́yìn ka nínú eré yìí. oye lẹ́yìn ka lẹ́yìn ìgbà tó yẹn ka kásìkò. ó wà ìjọlọ wa sọ fún aláàrùkọ́ ní pé fàkàrà owó máa tẹ̀yẹ sọ̀rọ̀ ní ọ̀pọ̀ta hàn ní tó bá tẹ̀rọ wá lọ́wọ́ nàlàmọ́ nǹkan lùkọ́ rán káàdì pé tó mọ̀ náà lùkú ká kò báyẹ̀ kó náà lùkà ní àkàrà ọkọ̀ rákẹ̀lẹ́ kejì a ń kírun lọ́wọ́ àwọn akíun débi sájúdà ṣe dandan ní kẹ́yìn sájúdà yìí lórí ìrun àbí dandan kọ́ ìtò lékè lọ́rùn ní ìmọ̀ ní pé sájúdà jẹ́nẹ́rálì ní ṣe dandan bẹ́ẹ̀ náà wà ní tàbá wá dé orí ìrun náà sájúdà yìí náà kọ́ kìí ṣe dandan ṣùgbọ́n èyí tí ó ní pé ǹjẹ́ wá lè ṣe ní tó tún lékè lọ́ra àwọn onímọ̀ náà ni pé àlèṣe sájúdà lórí ìrun bàbá bá bẹ́ẹ̀ sájúdà lórí ìrun ṣé àwọn àti Allahu Akbar ṣe àbí àkàn lọlẹ̀ lẹ́ẹ̀kan náà a sì dìde lẹ́ẹ̀kan náà ìyapa ìwọ̀n yóò wá lágbára díẹ̀ àwọn afáàsùfà yóò mọ́ra wọn lọ́wọ́ tó sì díẹ̀ ṣòro níbẹ̀ Allahu alam ìtọ́lọ̀ ń bá ló yéèyàn òní kí yóò ṣe bẹ́ẹ̀ الله تعالى أعلم طيب نمبر كده تفضل Kamu apa? Kamu kini sabu ha? Inshallah. Thank you. ìgbàgbé ó kí ń ṣe ọmọ ọ̀dọ́ bẹ́ẹ̀ hmm, òfin ṣọmọ tí ó ayọ̀wà bárakàlá fi ìbéèrè ṣọ́árùn jẹ̀lẹ̀ nígbà tá à ń sọ lẹ́ẹ̀kan pa àwọn olóríire tó lọ́wọ́ sọ fún aláàlú kọ̀ọ̀kan pé ẹni tí ń ṣọ́ abẹ́rẹ́ àfi ní ọ̀dọ̀ ìyàwó àbí ẹrú rẹ̀ àwọn ẹrú yìí kì í ṣọmọ ọ̀dọ́ tá a gba ohun kìí ṣọmọṣẹ́ tí ń kọ́ṣẹ́ o ní sì ṣe ọmọ kéwú àbáwá béèrè pé ta wá lẹ́rú àwa ní kíni ta lẹ́rú kò ní ta lọ́wọ́ rẹ̀ ẹrú ogun láti máa ń sábà kọ́ àwọn èèyàn lẹ́rú nígbà bá lọ jagun jagun jagun àwọn tẹ́yìn èèyàn bá wá bá lọ jagun tó bá di pẹ́ẹ́ni pa gbogbo àwọn alágbára wọn tán àwọn tó kù tán bá sọ̀rẹ́ndà pé a òṣì tó kù mọ́ báyìí àwọn ò fẹ́ kú tí ẹ̀ fẹ́ kú ó wà kó wọn ní ẹ̀rù àwọn yóò wà kó wọn lọ sí ìlú wọn sọ́wọ́n bá kó wọn lẹ́rú báyìí àwọn ẹlòmíì ó wà máa lù wọ́n ó lè jọkùnrin ó lè jọbìnrin irú ó lè mọ̀ bá wọn dá ṣiṣẹ́ òkú wọ́n bá wọn ṣe gbogbo iṣẹ́ oríṣiríṣi tán bá fẹ́ ṣe láwọn bá wọ́n mọ̀ ló gbogbo nǹkan obìnrin náà bẹ́ẹ̀ nínú tí Islam wà gbà pé ẹrú níjọ́ tí ẹ̀bá rúkọ kì òun fẹ́ satisfy rẹ̀ lára rẹ̀ náà ẹrú rẹ̀ ni àwọn àmọ́ ń ta ẹrú yìí náà àmọ́ tó kí ni àmọ́ ń ta ẹlòmíì wá ní mọ́jẹ̀ kó gun kọ́lù òun ti kọ ẹrú wa tí wọ́n pẹ̀ fún torí lórí yóò pẹ̀ wọn ẹlòmí ò jẹ́ pé ẹrú yìí yóò fòwò rẹ̀ rà á ni nígbà tí yẹn ra mọ́tò tí yẹn ra lé yóò nà nígbà tí yẹn mẹ́ta àwọn fẹ́rẹ̀ ẹrú yìí yóò rà á tó bá ti rà á náà ó ti ní kíni ó ti lẹ́rú náà ni alùpàdé náà wà rẹ̀ so ẹrú bàbá wa rà ń gbà mí ẹlòmí àrà yóò wá ní kò jẹ́rú mọ́ òun tún kó ẹrú kò lọ́mọ irú yìí ó náà máa ń pè ní mọ́wúlá البيان واضح so àwọn ìdájọ́ ẹrú ọ̀pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ àná so tí ó bá ti wá jọ́ náà yìí àwọn ọmọ ọmọ wá fọ́dọ̀ ọ̀rẹ́ bí kó mọ wá kéwú ọwá ní mọ́mọ́lá tájọ́ ìmọ̀ọ́nà kò àà ẹrú rẹ̀ bá ń sọ yìí bí ta fún rẹ̀ lókun yìí ọ ẹrú abẹ́rẹ́ ti ẹ̀ kò ní kí ni mọ́ ìwọ ló kún ẹ̀ nígbà tó bá ti jẹ́ tuntun ẹ̀ ọ nígbà mọ́ nìta wá wà yìí ìjówó ẹrú wa ń bẹ wọ́n báyìí ìjà lè ráwọn ọ̀kan tá a pè nípò pé àwọn ilé iná ń bẹ nípò ẹrú mọ́ lásìkò tó wà yìí ẹni pé ní zamani yìí kò àfẹ́ ìmọ̀bí tó kọ owó ẹrú àmọ́ àmọ́ kò túnmọ̀ sí kò ní símọ́nú ayé kò yẹ níjọ́ tí nǹkan olè bá tó padà dé a tún máa lo àwọn àdájọ́ yẹn padà ọlọ́wọ́ sọ́tọ̀ sọ́pọ́n ẹranko táàkì ń jẹ ni ẹ̀rọ tàbí ṣe kéni táàkì ń jẹ ni so àwọn ẹranko táà mọ́ ń sìn tíyàn lè mọ́ nílé òun làwọn ẹranko wọ́n sí pòpò nígbàtàbà tó jẹ́ náà gbogbo aláwọ̀ ló kí ni bàbá tó jẹ́ o àwọn ẹranko tó ṣe pé òní ṣùtá tó lè yìí ṣe fún wa òní ṣùtá tó lè ṣe kí ni kò sì ní àrùn tí ó lè kó wá bá wa ní ìnùlé so àmáwọn ẹ̀bọ àwọn afáàjá mọ̀ pé ẹranko tí láàánà ìbínú ọlọ́run ló sọ àwọn àràn kan nígbà ọlọ́yà àdúrà rẹ̀ ìgbésẹ̀ mùsùlùmí àmọ́ jìnnà sí ọlọ́wọ́ àná tọ́lọ́. ẹgbọ́ o aṣọ àríyìn ọlọ́wọ́ bá láwọ̀ ní àlùjẹ́ náà ìdá lè wọ́ láyé àwọn ọ̀ràn tó lè wọ́ nílé ayé obìnrin nìkan ni ohun ogun ẹjẹ́ bá ti ń jẹ́ ọkùnrin kò gbọ́dọ̀ wọ́ àríyìn àwọn ẹni tán láǹfààní láti lè wọ́ àríyìn láyé ó láwọ́ dání àwọn obìnrin الله أعلم تفضل كافي أوضاع الله وين لما ترسل tó ṣe kúgbà mẹ́ a ní mímbàrì tí wọ́n kàn sílẹ̀lẹ̀ lásán tí ma mú kàn wá bọ́ síbẹ̀ àṣẹ kúgbà lórí ẹ̀bẹ̀ ní ṣùgbà wọ́n tako súnà súnà lọ́gbà Muhammad sallallahu alaihi wasallam ní kí a máa àmọ́ ní kí ni mímbàr mímbàr yìí ló sì máa ní step mẹ́ta step mélòó mẹ́ta àgùn kìíní àgùn kejì àgùn kẹta láti wá dójú sí ẹ kí àdúsí ilé ní mímbàr yà lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam ìgbà táàrí máa ń ní mímbàr ní àràdánwò tó bá wa láwùjọ wa nù ìgbà tí ò yẹ ká máa lo mímbàr òun ni àsìkò ìdí kútùbà ìdì àìmọ́gún mímbà nílẹ̀ kútùbà àìmọ́gún àìmọ́gún mímbà àwọn èèyàn lórí jà máa lò kútùbà bí mọ́ ọlẹ́ a máa lò mímbà alhamdulillah àwọn tí ń tún lò wá àbáwọn ẹlòmí step lẹ́ta ló ní sí mímbà rò ní ẹlòmí rẹ̀ ní tó mẹ́jọ àfáàní ọlọ́wọ̀ ìyá ọlọ́kùnkọ̀ ọlọ́wọ̀ ọlọ́run bèèrè àwọn ọlọ́takùn súnmọ̀ ọlọ́takùn súnmọ̀ bọ́ àníníwọ̀n ní ìmójúmọ́ pẹ̀lú mọ́mù ní takoso náà ṣáyì a ní mọ́ọ́lá òun lẹ́ni ta tú okùn ní okùn ẹrú kúrò lọ́rùn ẹ̀ ha sára mọ́ dárúkọ mọ́ọ́lá ní mawalina ẹgbọ́ alásánì ló bá sórí mọ́ọ́lá Zaid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé

máa ń sẹ́yìn sórí ọba tí ń lo mọ́lá fún ọlọ́run kí là sọ ọ̀gá wa ẹni wàlíyù wa ẹni alámòójútó wa mọ́lá ọmọ túmọ̀ sí sọ̀dí ọ̀rẹ́ olùrọ̀rẹ́ ẹ̀dẹ́ ìkan sí nípa ó wà mọ́lá rẹ̀ a ọ̀rẹ́ ayùmí kí ni yóò náà mọ́lá alùbáyà nù wà lẹ́ a fi ń sọ̀rọ̀ ẹrú tí wọ́n ti tú okùn ẹrú ní ọ̀rọ̀ ọlọ́wà ọ̀tọ̀. adìẹ tá a dú tọ́wá gbé ọmọ ẹ̀bọ́lẹ̀ wọ́n lè sáà sì lè jẹ́ àbá lè jẹ́ tó bá pa àti dìbò tí ẹ̀ka dú a lè ṣe kí ni a lè jẹ́ àmájẹ́ kí a mọ̀ pé ẹni olè fi yapa sí ṣùgbọ́n kìí ṣe ká ti ń dúró ní ká du ká wá du tán kí n tó jẹ́ kókó mẹ́rin ní ká ṣe kíni òun ní ká du lára pàǹpá ẹran dáadáa nù ó ní gbogbo tí ń bẹ nínú inú ọrùn rẹ̀ bàbá ti gé ihun tàbí pọ̀ bẹ́ẹ̀ ti kàn bẹ̀ tí ti ń kàn bí egun tí ń bẹ níbi ẹ̀yìn ọrùn àti pàǹtà àti ẹ̀pà á ṣe kíni ká dàgbò bẹ́ẹ̀ òròpó yí bẹ́ẹ̀ àmọ́ kẹlòmíì wà lọ gé tán àbí wíwá

online person on only if anyone brings a video believed to be hasana e.g. annual Muslim sisters one day to the group but not imposing or saying it's is part of deen can this can this be regarded as bidia hasana ọlọ́mọṣà fún alágbóyé ọ̀rọ̀ rẹ̀ a ti sọ lẹ́ẹ̀kan pé àwọn àfáà tí wọ́n mú bidia hasana wá ntí wá padà nígbà tó mẹ́rin wá nígbà àdúgbàwíyà ló sọ ọ̀rọ̀ wò lálàáfíà èyí tó lálàáfíà ló dáwà tábìlì ní hajar al-asqalani rahimahullah sheikh islam ibn taymiyyah rahimahullah uh, imam daraja bin hanbali àtàwọn mímọ wà bá àtiwọn kọjá tirẹ rẹ láti imam malik rahimahullah wọn dé lórí pé kò sí ti ń jẹ bídà àtún hasana kò sí kéjì bídà kan wà ń bẹ tó dáa albidà àti kulluha sayyi'a gbòtí ń jẹ bídà àti ni àbúrò rẹ̀ àwa ní ìkanwá ń bẹ tó pè ní fifas one day ayé ẹ̀kọ́ ní ohun ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ni pípé wọ́n máa ṣe bídíà àwọn máa ṣe ọjọ́ kankalẹ̀ tí gbogbo àwọn sisters ní ọ̀nà ọ̀dà àkọsẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ àkọsẹ̀ gbọ́yò náà ni àwọn sisters wà kóra wọn jọ ó kàn máa ṣe fàájì ó kàn máa ṣe gbogbo ẹ̀ àti sáà lè kákún bídíà àtàkùn ní hasanu mọ̀tá lè ká pé ọ̀rọ̀ lé ayé ní kìí sọ̀rọ̀ ẹ̀sẹ̀ àní kàbẹ̀ náà ẹmọ̀ ní ọba jẹ́ pé láti ṣe sísá sunday lọ́dún ní wọ́n tó wá retí ẹ̀ pé tó bá tún di next year náà láti ṣe sísá sunday kódà wọ́n tún sí àdá fúnra pé ah, ọlọ́run sọ wá bí ọdún tí ń bọ̀ lọ àwọn tí ò wá ń gbọ́ pé àyíṣà àlá ọlọ́run tó ń bọ̀ wá náà ṣe kí ni àjọ ìnìyí ó ti di ń káńpé ní al-Eid ó ti di kí ni ó ti di Eid kí náà pè ní Eid ńlọdún ó ti di ọdún wa lọ torí pé ọdún la máa ń ṣe tí kan bá ti wá láàmọ́ retí ìmí tí kan bá ti wá àmọ́ tó kí ni ẹgbẹ́ tàbá sọ dúró sí lápá sọ ọlọ́run tó sọ wá ju ọdún tó ń bọ̀ lọ. ìtọ́wádà bí wọ́n ní ọjọ́ méjì kan tí wọ́n máa ń fi ń ṣe bí nǹkan bẹ́ẹ̀ fọ́ọ̀nù àwọn náà máa fi ń ṣe wọ́n máa ń káàsì fọ́ọ̀nù bí ọlọ́wọ́n kàn máa ṣe yé adájọ́ ni ọgbọ́n ọlọ́run ọba ti fọjọ́ méjì ní ìrọ́pò àwọn ọdún ìbò yẹn o ó wà ní ẹ̀yìn ìdọ̀lẹ̀ fẹ́tẹ̀rí wà éjì kí ni wà éjì ìdọ̀lẹ̀ àdùhà sọ bí rọ́pò ẹ̀ ní pé ìmọ̀tì ní òun eléyìí láti rìpléṣì èyí tí ẹ̀ ń ṣe ṣùgbọ́n tí wọ́n fún wa ní rìpléṣmẹ́ǹt láti ìgbà náà kò gbọ́dọ̀ dì sí ká tó wá mú nǹkan míì wá so tábàlà ń ṣe sisters sunday ọdún la fẹ́ gbé kalẹ̀ yẹn o gbogbo àwọn tí wọ́n bá ń gbẹ níbi irú nǹkan bẹ́ẹ̀ kan dákun kí wọ́n mọ̀ sí àwọn sisters wa ẹ̀yìn tó fa náà ni pé ẹ̀mọ̀ dáìrà súnà fi ń fẹ́ oríṣiríṣi àwọn ìrẹ́ ti wọlé ọdún bí náà kàn fi ìlàdé àwọn sisters dáhà náà ní ní nǹkan dáhà náà jẹ́ mọ́ sí ẹ̀mọ́ gbàgbé o ibi tọ́lọ́wọ́ bá fẹ́ kẹ wà wàkọ́rùn-ún náà fi bóyá ò ti kọ́ àmì ọlọ́run òfẹ́ òfẹ́ yín ní nǹkan tẹ́ mọ̀ pé nínú ẹ̀fẹ́ ti fẹ́fẹ́ yìí sí gbogbo gbàgbọ́n wọn insha Allah ẹ̀rí ìjọba ìlànà kẹyàmọ̀ náà gbà lìjẹ́ ńlá ilé ká wà ní ṣòdú abáfẹ́ṣe nìka ẹ̀yìn sísà ìkóra yín lọ́lẹ̀ ẹ̀kóra yín jọ ẹ̀ṣe yìí jẹ́ ìfìmọ̀ ẹ̀ṣe sisters Sunday kí ló dé jẹ́ ìwà pé ń gbọ́ obìnrin lókè ẹlẹ́rẹ́ṣẹ́ ní káàrí ẹba wá ilé kan lọ́dọ̀ yìí láti tó lọ ẹdún fúláàtì kan láti sáàrì ká wà ń bẹ̀ kí ogbò yìí wà ń bẹ̀rẹ̀ tẹ́ mọ́ sí fàájì ara kí àwọn tíṣẹ̀ bí àsọ pé lè mọ́ lọ láàrin àwọn obìnrin ẹkọ ni fẹ́ni tó ṣe ìyàwó tínú rí ó mọ́ dùn tẹ́ẹ̀sì gbogbo ẹ̀ tí ìsìláàmù fẹ́ kó lọ láàrin yóò ṣe wá sílẹ̀ rújọ náà àmọ́ àwọn sísáàjì wa ò ṣe léyìí mọ́ lókùn tí wọ́n ṣe báyìí ṣùgbọ́n sísáàjì wọn ní ìlú kùtàn ìmọ̀ wa ọlọ́mọ sáà ṣàánú wa Allahu ta'ala a'lam barakallahu fikum on the on the expression of bid'ah how do we clarify this umur al al ah, eh, masala sayri al umariya ran ah bí a kẹ́kọ́ lárọ̀ bí a o kẹ́kọ́ lárọ̀ bí a tàbárí àrọ̀bíyà rẹ̀ inú masala tánà nínú so nígbà tí lè ṣọ́ lágbára ẹ̀rọ òlẹ̀ fún transportation ọ̀tọ̀ ẹnìkan ní kí ni ìdájọ́ ọ̀gá àti ọmọ iṣẹ́ tí ọkọ ọ̀gá rẹ̀ fẹ́ máa bá sùn ṣùgbọ́n kò gbà fún ọ̀gá náà kò sì fẹ́ fi iṣẹ́ náà sílẹ̀ kò sì lè sọ fún ìyàwó ọ̀gá rẹ̀ torí pé ó léwu fún ṣùgbọ́n pẹ̀lú bí kò ṣe kò ṣe gbà ìyẹn ọkùnrin náà máa ń fi tipátipá fi ọwọ́ tẹ̀ gbogbo ara i'm talking about people in arab country okay nínú ìdájọ́ obìnrin náà cause is not intentional ah, ọmọdé sọ pé ní arab country ó ṣe ìwà yé torí ìtàn wọn ṣe tẹ́lẹ̀ òun pé ah, irú kí ni a ní ilé wa eh, ọlọ́dà fún allahumma agbóni náà bí halalika an اللهم أغننا بحلالك عن حرامك يا لغيكم اللهم أغننا بحلالك عن حرامك ọlọ́run dákun fi àláàlì rọ̀ wá lọ́rọ̀ kó níbi haram gbogbo àwọn obìnrin wa ní nàìjíríà tí wọ́n ń tíráàbù lọ́lẹ̀ lábúwáwá tí wọ́n láwọn lọ rí ṣiṣẹ́ lọ́lọ́ rí ti ṣàgbáàlà nìkan wà nílé olówó kan kan máa bá wọn tó lè ṣe wọ́n lè wà ní olówó kan máa bá wọn tọ́jú ọmọ nínú àdánwò tán máa ń rí òun aládánwò àwọn ọkọ ọkùnrin tí máa ń bẹ nínú ilé tán bá wà ní olówó náà ìyàwó ni ó gbà àwọn gbẹgbẹ pọ̀ gbogbo obìnrin kó máa bóun ṣe gbogbo kan lé tí wá ra àwọn ọkọ wọn àwa máa ń fẹ́ lo àyà àwọn mọ́mọ́lá káàkiri àìmánù kún lórí wọn àwa fẹ́ máa tíìtì wọn bí ẹrú ìbáwọn ní kápálẹ̀ wọn lórí wọ́n máa máa lọ lè ká wọn mọ́lé ìdìbò yà ń ṣe fáwọn èèyàn ní rúùmù kan ó lè jẹ́ ní apátímẹ́ǹtì kan bóyá fún wọn ní boys quarter àbí kankan bẹ́ẹ̀ àbí nínú rúùmù náà wọ́n ti fi yàrá tiẹ̀ lọ́tọ̀ ọkọ ọ̀gá yóò máa lọ bí ara yìí ti béèrè yóò ṣe ní ti ń ṣẹlẹ̀ ní o ó lè máa lọ bẹ̀ yóò máa fi lọ́kù lọ lọ èyí tí ò bá gbà nínú gbogbo obìnrin tí máa ń ṣiṣẹ́ nílẹ̀ lárúbáwá àbílú èkó náà tó bá ti mọ̀ pé irú kọ̀ǹdíṣàn tó wà ní lọ sì tẹ́ àánú ọlọ́ọ̀ fún ara rẹ̀ fi irú iṣẹ́ bẹ́ẹ̀ lẹ̀ máa padà bọ̀ nàìjíríà fi irú bẹ́ẹ̀ kalẹ̀ máa ṣe kí ni máa padà bọ̀ nàìjíríà eré burúkú ni o wọ́n nínú ewu tó wà ń bẹ̀ ni pé àtọ̀sí pé ò fẹ́ tó bá lóhun ò ní gbà bẹ́ẹ̀ fọkùnrin mi tí ó sì gba ìdààmú ni tí mo pè é dọ̀rọ̀ ìdààmú ni ìdààmú yẹn máa ń délẹ́wù àrọ̀mọ́ ó ló lè délẹ́wù pé tó bá rí kóbìnrin òun ní ti ń ṣáájú jù ó lè fíìlì tó lè lọ sọ fúnyàwó òun tó bá wọn fíìlì bẹ́ẹ̀ kó lè bẹ́ẹ̀ lọ sọ fúnyàwó òun ó lè tẹ́kẹ̀ ọ́pù lọ́nà méjì ó lè yí mọ́ ọlọ́pù ọ̀lọ́bẹ̀rẹ̀ tó òun Ìjọba ìjọba ti gbọ́ bẹ́ẹ̀, àwọn obìnrin lágbàwọ̀ ìdílé gbọ́rù gbọ́rù. Ó lè rọ máa. Àwọn ọkọ̀ bí gírígírí ní ó lè yọ̀bẹ́ ọgbọ̀nà ọlọ́mọdé ọgbọ̀n apá wọn. Àwọn èyí ti ṣe kọ́ńtì rẹ̀. Kò sílẹ̀ lárúbáwọ̀ ọ̀hún. Sọlá ti rú jọmọ ẹlẹ́sẹ̀ tó tún gbélé tó fi ṣàlàyé ara rẹ̀. Ọ̀gbọ́n lárúbáwà. Bẹ́ẹ̀ lárúbáwà ọmọbẹ́tọ̀ ọmọbẹ́jọ́ rẹ̀ náà lọ́gbọ̀n. Ọmọ pé ọ̀rọ̀ délẹ̀ mọ́ ṣàlàyé bí o bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n fi ní tó wáyé pọ́pù nìyẹn ti ṣe lójú ẹ̀ nígbà tó bí a tí àwọn òun bá gbọ́ ìyàwó òun lè jẹ́ kó òun ló máa wá àtàkì ó lè mú ọ̀gán kó pọ́ ìlú yẹn kó pa ọ́dà nù lálọ́ aburú ìdèrò kan máa bá dédé wọ́n burú ìdí rèé alákùn gbogbo ẹ̀yìn obìnrin tẹ̀ máa ń wáṣẹ̀ ṣàdálà àmọ́ irúṣẹ́ wo lọ ń ṣe ló lè sọ di haram irúṣẹ́ wo lọ ń ṣe ló lè sọ di kíní haram bá ti gbọ́dọ̀ ẹni tó wà lẹ́yìn ẹ̀sẹ̀ òye oníbàjẹ́ ni òsì tí ò lè fi lọ lọ́jọ́ ọ̀la títí bára rẹ sọ̀rọ̀ ìyára rẹ bèrè ni òun nítorí owó ìyá àtọ́ ń kó jọ mẹ́rùn ìgbìmọ̀ gbalẹ̀ máa bọ̀ wálé à ń retí rẹ nàìjíríà wọ́n wá láàyè àwọn èèyàn bẹ́ẹ̀ nàìjíríà yìí náà tán sórí ilé mọ́nà ní nàìjíríà táwà yìí náà ṣe wé ọlọ́run ọba sì ṣàánú wọn ṣe wípé alhamdulillah lọ́kùnrin lóbìnrin bàbà ní nàìjíríà táwà yìí náà àwọn náà gbé dáadáa ṣe wọ́n náà bọ̀ wálé ó dà wáyé tó pé wọ́n tà lókùtọ̀ ń tàwọn náà lóògbọ̀ balùbáríkà ṣe ṣe tó torí tọ́ lọ́ọ̀rọ̀ ní kò mẹ́ ìṣẹ̀lẹ̀ yìí pọ̀ wọn bá tó ní internet ó pọ̀ gan àwọn obìnrin mọ́mọ́mọ́ rìkọ́ọ̀dù báwọn lágbàwọ̀ ṣẹlẹ̀ ṣe báwọn àìmọye irú ẹ̀ agbọ́n bá ti dáró bí wá sí kàdáìsì ìgbọ̀lọ̀ ìṣàgbá lọ ìmọ̀ discourage wọn kí lọ wákàtí òkè ló mọ̀ ń fà á nígbà táwọn èèyàn bá lọ́kọ nílé lọ́kọ̀ ń ṣe mọ́nàmọ́ná táwọn ọkùnrin ò wà responsible obìnrin ó kàn máa di pé tó ti forí jágbójágbó tó tẹ̀lé nìkan fún mọ̀nà náà ni pé bóò ní fẹ́ lọ Islam ọ̀lẹ́lọ́mọ lárúbáwá tí ò gbọ́n kẹ̀kẹ́ yìí ó lè Saudi tí ó kírun níjẹ́ gbé sáwọ́dí àgbà àwọn anígbé torí sáwọ́dí ló ń gbé ọwá lọ́dọ̀ rẹ̀ tí wọ́n fi gbàjẹ́ báyìí lọ ó lè mọ̀ fún ẹ̀rẹ́ sílùú pé ọmọ mọ́lá káṣẹ́ ìmánu ó lè má jẹ́ bẹ́ẹ̀ kọ́ni pẹ́tọ̀ ìwọ́ lọ́wọ́ àtòsí àwọn ẹgbẹ́ onígbàjẹ́ ní jẹ́ àmọ́ oríṣiríṣi là ń gbọ́ sáwọn obìnrin wà lápá sọ̀rọ̀ ìwọ́n tó bá ti bára rẹ nínú ipò báyìí dákun gbogbo ọ̀nà tó bá lè gbà kò mẹ́ẹ̀ máa bọ̀ wálé bí ìdílé láì tààlà iṣẹ́ alágbàríkà ọlọ́wọ́ bó ṣe fọ́ iṣẹ́ rẹ̀ ọlọ́wọ́ bó ṣe fọ́ ọlọ́kùnkùn ní wa ó wá máa ń bọ́ nílẹ̀ pé irú ọ̀nà báyìí ó ní ó gba nílẹ̀ pé ilẹ̀ lárúbá alẹ́ tí mo gbọ́ nǹkan báyìí jù àwọn bí tí èsì ilẹ̀ lárúbá gan-an ní nǹkan báyìí lọ́dọ̀ àwọn kó gbà fún wa o nǹkan lọ́kùn ṣiṣẹ́ àlékún àbòyẹ́ ṣe fẹ́ nǹkan kan wa o àwọn obìnrin wa ẹni pé à ń tẹnu máa à ń tẹnumọ́ ìpè kán wọn bí wọ́n ṣe bẹ̀rù ọlọ́run kán mọ bí wọ́n ṣe ṣe kí ni bí wọ́n ṣe bẹ̀rù ọlọ́run ìwọ́n tó bá ti ń fìlì bẹ́ẹ̀ àmọ́ ẹnìkan sí ìfi lọ́ọ́ a bá ti rí àwọn múùbù bẹ́ẹ̀ pé ọkùnrin yìí tó ti wá pa fírí ilé ilé ìṣọ́póyá o mọ́ dùn ó mọ́ fóònù lílẹ̀ kódà tó bá ti sẹ́lá ní oṣù yẹn fún ẹ ọlọ́run ọmọ òkè bẹ̀rẹ̀ ọ̀pọ̀pọ̀ ìwọ́n méjì ni ẹ̀yìn gbogbo bí ẹ̀sìn sá ẹ̀mí ẹ̀ náà gbé kí ni ó ìṣàrò wọ́n sí ní tó wá dùn kó bẹ́ẹ̀ wò pé àwọn òfẹ́ tábúrò kan ṣọ́ wọ́n máa gbà fún gbogbo gbà wọ́n máa ṣe náà wọ́n lọ ní tẹ́lọ́ ọ̀fẹ́ ta fún gbogbo gbà wọ́n lè bìtì máa jìrẹ o ọlọ́run ṣàánú wa lọ́sí lẹ́dà kù ẹjẹ́ àgbó bá ìtọ́rí àsìkò àgọ́ mẹ́sàn lọ́dún lẹ́lú àásù lọ ní kí ó lára wákàtí kan aláàbò máa ṣe kó yìí tí kọ́ ẹ̀sán àwọn aṣọ máa tẹ̀lé àmọ́ àwọn àlàyé wa lé ní ó dàbí kó gba àsìkò wa abẹ́lẹ́ ọ̀gá wa kò máa ń yẹ̀yẹ́ lọ́kàrà أن يزيدنا وإياكم علما نافعا ولنقل طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته